tìmòrò ọba abídóyè oyèníyì ti wàjà ọba ezekiel abídóyè oyèníyì arówósílẹ̀jòyè ti ń ṣe olúmọ̀rọ̀ tìmòrò níjọba ìbílẹ̀ àríwá ifẹ̀ nípínlẹ̀ ọ̀ṣun ti wàjà ọdún mọ́kàndínlógójì ni bàbá náà lò lórí ìtẹ́ àwọn babańlá rẹ̀ kó tó rèwàlẹ̀ àṣà onímọ̀ ìṣègùn òyìnbó ní ẹ̀ka iṣẹ́ abẹ ent surgeon ní ọba oyèníyì wọ́n sì ti ṣiṣẹ́ lórílẹ̀‐èdè United Kingdom Nàìjíríà Saudi Arabia kó tó di pé ó gun orí ìtẹ́ àwọn baba ó ti lo ọ̀pọ̀ ọdún lórí ìtẹ́ Hello, everybody. Happy Friday. Now it should be around 3.30 Nigerian time. 3.30, right? Or past 3, or 4, or past 4. I know. Heavenly Father, eternal rock of ages, for last Saturday, say thank you. I worship you, Lord, because you are God, nobody like you, from east to west, north to south. That be the exalted, be glorified forever in Jesus' name. I want to speak right now. Forgive me my sin, whichever way I've sinned against you, in knowing or knowingly sin. Have mercy upon me. Forgive me, O Lord, in the name of Jesus. I cover myself, my children, with blood of Jesus Christ. And all my world which are all over the world, I cover them with blood of Jesus Christ. Every plans of the enemy against our life, Father, destroy that plan in Jesus' name. Every evil gathering against our life, Father, scatter that gathering with sudden death in Jesus' name. Fight for me, fight for my children, fight for all of my well wishers in Jesus' name. I declare the platform Holy Ghost Arena. I declare my life, my home Holy Ghost Arena. <laughs> Any man or woman that is waging war against my life, that I never wage war against, Father Lord, wage war against them, fight them for me in the name of Jesus. Fight for me, fight for my daughter, fight for my people, fight for all, for, fight for all my well wishes. Thank you, Father, because you answer prayer. Lord, I worship you, Lord, because you are God. For in Jesus' wonderful name I pray. I dip myself, my word, and my tongue into the word of God, into the power of God. Whatever I bank, bound him. Whatever I lose, lose them. Father, Lord, bless us financially, materially, morally, and spiritually in Jesus' name. Let your blessing, the mark of favor, be upon our life in Jesus' name. Thank you, Father, Lord, because you always answer prayer. We pray for wisdom, knowledge, and understanding. And for those who are going to listen to us today, whatever we're going to say, let them understand everything in Jesus' name. In Jesus' name we pray. Amen. You're welcome to this platform. Oh, shit. <laughs> You're welcome to this platform. uh, those who are here hiding, ẹ káàbọ̀ yes or Yoruba. No, I don't want to speak Yoruba. I want to speak English. So, and those who don't understand Yoruba, my language, you will not need to pay for interpreter, interpreter before you understand what we are going to say. And I promise you today, everything you are going to get it clear, and you're going to understand it. Okay. And before I go into the message, I want to tell you authoritatively that if I mention, I'm not going to mention name, but custom is a, is a part of one um, uh, uniform uh, men and women in our country, and they have it all over the world as well. Every country have custom, and that's with that custom, you have abundance of contraband in our nation, in any nation that have no custom. And also, if you have a custom that are bribe, they love bribing and corruption, they will have the a lot of contraband and a lot of atrocity be also be committed by them. And I noticed that people are not be talking about custom of racism because they use custom name also for many fraud. custom name for many for, for many atrocities, you know. And it's like nobody talking about them. I want to open the eyes of people now about the Nigerian. You can see that I call Nigerian government, okay? And you know, in that hope there, there are no much people hope there. I tell you, there is not much people up there. The people up, they are very, their quantity is lower to the people down. Okay, so the rulers are more, they are not up to the citizen, you know. So, but today we're talking about custom. All right, you are welcome to this platform. If you are here for the first time, because I call government and anything that got to do with government, The citizens also at times they hate it, especially with government. You know, the citizen eh, because a lot of crime. I, I'm not saying that also the people in power are not committing crimes, you know, but there's some crime that being committed by the people in power that I know they are not going to say they are not going to pay for many of it and they're not they're going to hide some of it okay and uh, but today before we don't want to extend the story story like that we just want to go straight to the point and i pray god will give you the understanding heart and hear, and you will understand it by god grace will interpret it to you very well so in nigeria a lot of problems There are also a lot of things going on on social media here that custom are also part of it but we miss things at times we missing things i talk about custom this is not my first time talking about custom and again please for God's sake if you are a custom you come across my b uh, you come across my what they call it if you come across my um if you come across my video okay if you are a custom and you come across my video i want to beg you if you are not part of the evil You are not part of the atrocity that is not good. You are not part of uh, whatever that is bad. Please don't take it personal. But we got to touch some things because it's things that, that faced our country. I speaking about this before, even in the tenor of those àwọn ìjọba tó lọ ń gbà yẹn náà. Okay? And when you look at Nigeria today, a lot of contraband in Nigeria, and a lot of goods also being sponsored out of country, out of Nigeria, illegal, Ill illegally. Okay, so before anything can be smuggled out of the country illegally, the custom also are partakers, and um, and these days we heard that even when you want to be faithful, like you want to do this, the work of the custom, the way it should be done, we are told that a lot of those who are straight, who want to be the good ones, They've been fired, they've been set up, they've been killed. Many things happened to them. All right, for those who have lost their life as a custom that wanted to serve Nigeria the way it should be done, may your soul continue to rest in peace. And for those of you in problem because you are speaking the truth and you want to work, you want to do, you want to deliver the the job the way it should be done, the way you are being taught, the way it should be, and you have been in problem, may Almighty save you from the problem. And those who set you up, may Almighty God dip them into problem that they will never be out of it in Jesus' name. May Almighty God save you and save your home. For those who are faithful one, you can see. So if you are not bad one, if I'm talking about custom, don't feel bad. Okay? And for those of you who are bad as well, please correct yourself. Okay? Don't take it personal. stop using people on the social media because if you stop talking about some things, we have already prayed that God should expose people When it is the appropriate time? God is going to expose them. All right. You are welcome once again to this platform. Bola Folashade is my name. You can see a lot of people. I'm not saying that people you should not hate me, oh. okay? My you cannot be I cannot be loved by wicked people. I cannot be loved by the the corrupt people. I cannot be loved by the people who want to do things rough and wrongly. I'll be hate either home and abroad. So it's nothing. So even together, whatever they do to me, they also extend it to the, my daughter. If I suffer, they want my daughter to suffer. They want everything. Okay, so ah, uh, we, it's just my, it's my cross, and I carry the cross with joy. At times, it's not sweet, it's not fair, it's not, it's not rosy, but we carry it with faith. Okay, and the Lord Almighty God will surely help us in Jesus' name. Amen. So you are welcome once again to this platform. Bola Folashade is my name. Yes, Bola Folashade. And again, my name is Shibulade Esther. Okay. Shibulade, that's my name, the name my, my royal family, the name they gave to me in my royal home. Okay? So if you want to compete with us, we want to tell us that whatever we are saying is nothing. It's a lie. It move a lot. But you want to tone it down because it's a truth. And you don't want the truth to be loud because you want crisis and you want problem all over. No problem. We continue. We don't look at what people say. We don't look at the crowd. We don't look at your faces. We look unto God, the author and the finisher of our faith, the one that sent us. Sábàdẹ̀ tí rán yàn iṣẹ́ tó bá ti rán yàn iṣẹ́ lè máa ń bẹ̀rù kó ń bẹ̀rẹ̀ tó máa jẹ fún. Wọ́n tún ti ní jẹ́ṣẹ́ fún Nigeria government nípa custom lónìí o. Yes, they asked me to talk about Nigeria custom. Okay, so if you're a custom in Canada, you're a custom in America, you're a custom in any part of the country, you are watching me because I notice that a lot of overseas, a lot of white people, a lot of other country watching my platform and they take it like when I'm talking at them, maybe they don't understand. And that's why I'm continuing emphasizing to speak the language. I'm not talking to custom of Canada. Oh. Please, for God's sake, I'm not talking. If I'm talking, if I mention old, old, I mean, the citizen, that's the, the old people. I'm talking about my country. And I'm always, always, I mean, always, uh, criticize the evil okay so if person old people if i'm talking about old people of Nigeria that are evil i'm not talking about Canada old people i'm not talking about America old people because some people are taking it like personal like when i say something they now take it as if i'm talking to them everybody who have knows me who have come across i work with old people in Canada I work with young the babies in Canada. They know that I'm caring. Okay, I don't pretend, even when people are studying me, when I don't know they are studying me. So that's just me, but I'm allergic to the bullshit of bad people. Either you are young or old, okay? I'm not going to abuse you, I'm not going to pass insult, but I'm going to say something. So please, for God's sake, don't think if I'm talking about Nigeria custom now, maybe I'm talking about Canada custom. No, please, okay? So today I'm going to talk about, but if I say anything, if it's um you are motivated by it, you get something from it, there's no problem. And I want to beg in the name of God for those of you in America, in Canada, wherever you live, especially this country, or you are powerful. When you when people reported me, or they try you, they are using you to do one bad thing or the other to me. Please stop. I'm not a bad person. The people who are deceiving you, you are supporting them. They are going to affect your life positive, I mean negatively. You will regret it later. It's not it's not me that will make you to regret it, but God, because they are lying. They want to twist things, they want you to actually believe that what they are doing. That's why we bring a lot of evidence and we are saying what we are doing on this social media is to criticize evil because the evil have dealt with us. And you can see Any country that allow too much evil, if evil is more than the good, you the even their leader, the rulers, they cannot have peace. As the citizens are not having peace, as things are not going well with the citizen. Also, the leader, the rulers will not have peace. And whatever happen at that season, at that tenor, they going to write it on your name. So, the what we are doing here is also to help the citizen, the masses, and also to help the whole country both the leaders and the system you know we are not rude but we only criticize bad things okay so we are talking about custom today Nigeria custom I'm not calling you to do that I'm calling Nigeria government to rectify some things it's not today you know today the new one they because I noticed that when our president new government get to power they elect the new one new cabinets, new they chose new new people, which they retired the old ones, and I believe some of them warrant the retirements. I'm sorry to say this, because some of them we can see that a lot of contraband in Nigeria, be that the custom at times, the contraband cannot get there. A lot of things also, there a lot of flop also, a lot of trouble going into our system through the customs. All right, through what? Through the custom Until now, when the gov governors and the people in power themselves now mounting, you know, electing also choosing some people also to mount the the borders. That is when they can, you know, they now, you know, a lot of, you know, they they recover some things. But now, that's good job for that also. They, if there is problem and some people don't take it serious, the problem will continue. But thank God for the government of Nigeria right now the new custom, the immigration, the police, the DSS, and the government themselves from number one to the level to number day. We clap for God over you. Thank God for your life. Thank God because God answered prayer and good job. We clap for you. Okay, for those of you who are good, good, good job and God will continue to uphold you. All right? Àwọn ní ẹ̀yìn àwọn èèyàn tó ṣe dáadáa ní àwa. But ní ta fẹ́ sọ lónìí, what I'm going to say now about what the things that the custom normally recover sees from people. Because me, I've been a victim of customs. All right? I've been a victim of customs. Custom also ruin a lot of wicked custom also ruin people. Okay? They will tell you that with the uniform of Nigeria, that they need to use the uniform to serve the system. But instead of that, After putting on the custom uniform, they serve the, they service they service their family. They service their friends. They service their wife. They service themselves. In this sense, a lot of goods are being recovered, being seized purposely and deliberately. They put in some embargo and demurrage. They will delay your things, your goods. Okay, some are I mean some customer like that, purposely and deliberately, they will hold because I have experience. Before being a blogger, and also after being a blogger, the people who run who are running the I mean destroying the system, Customer are part of it, causing a lot of damages and trouble in the system. Custom play a strong a strong part you believe it or not <laughs> you believe it or not that is the truth all right but we are not talking about individual today but I can still talk about individual let's talk about the area I can do part two because I don't want to be long on this you can see my nose I'm having running nose I have flu okay the part of it is today I mean what the part I'm going to speak about today is those goods that they are they, they always cease from the customer, I mean, from the customers, from the importers, from the exporters, from people. I will cover, I, I want to tell you this story. There is a woman, I happen to, have seen this woman before. I've blogged, I've talked about her, I talk good about her. Before I come across her, she's a mother she's a mother of one pastor very pa one big pastor like that so she was telling me she's telling us how she make her money then how she make her money i want to use her to as, as example and i will mention another person later i'm not mentioning her name how she make her money she got two digestive building in Lagos State then but i don't think that she have anything again You know what happened? She dated a custom officer. Is it the same woman? Hey, another there, I think they are two. She dated or married a custom officer. This custom officer she married or dated or was dating now happened to be in the one of the is one I think is is close to the controller anyway, and close to the where they normally drop the vehicle. I mean, all those things they seize. They say they drop it in one Ikeja custom something. After where you know they will drop it somewhere in Ikeja. This person is working there. Do you know what they do? After some time, purposely and deliberately, Some people, maybe they have fights with somebody or they jealous somebody. They jealous this person. The person is coming, you know, maybe he's doing a business and he has a, um, he always import or export. They use custom. This is what they say alleged, but it's true. But that's not the aspect I'm saying. I'm talking about today. They always award when it is time for the option of those goods that they withdraw, that they seize from people. And some of these goods, some don't have, uh, what do they call it? exhibits. A lot of exhibits will be released. This, all these goods, some of them don't have estimates. Okay? but they have demorages. And how can demurrage, how can you achieve, I mean, acquire demurrage on your on, on your goods? It's when your I mean your your your vessel arrive before the arrival of the vessel, you tender your custom paper and everything to the custom. You try to get everything together but deliberately and systematically some will delay when they notice that this person is not popular and when they check the name he will surely not know anybody they will purposely and deliberately delay some you understand me those who don't have vestments i'm not talking about those who have vestments so and the moment every day there is money there is that what they call demurrage because they will say the spending some hours, some days on the custom vicinity, you know. So they charge every day. And the fault of that, those people, I mean, the fault is not actually coming from the owner of those vessels, of those containers, of those goods. But because they want to systematically withdraw this, they want to take this goods away because they know maybe especially maybe you have spoken or you have sp I mean discussed with somebody that please oh that's all my life I have in that con container and this is the money that I have given you they will charge you you pay for the clearance everything they said after some time they tell you the money changing this changing something was delayed this was happen like this systematically they cause confusion Now, when there is confusion, you busy going, the agent going up and down, they'll be hiding money for you. And the agent also will tell you there is no money because they also work with agency. Eh, with agents, those agents, yes. Some customer, they work with them, yeah. So the demurrage, some of those schools, they you know, the demurrage was so high to the level that when you collected it, you can't get money. They will ask you for something. So a lot of goods like that was being seized. After seizing this, you know what happened? Do you know what happened? They will call their family. They will call their girlfriend. They call the people they love. When it's time for them to option the those things, they will get it. A lot of rich people also in Nigeria, they are getting their things through custom unlawfully. Since you know, you know, they are they are stealing those things, you know. They are stealing these those things systematically, but they don't want to tell you that they they need it when they ask you you can you can you, you can be offended you can be you can be offended but they won't tell you that they need it they will systematically cause problem just to seize it a lot of wealthy people in Nigeria also they got their things they got their richness they got all what they want through this it's not a joke okay and the exhibit the contraband some of them go free except tí wọ́n bá tẹ́ni ò bá mọ̀ tí ò dẹ̀ settle okay and I have a story now for those of you boye maybe you don't know today I'm not afraid of any I'm not that I'm, I'm not going to I'm not I don't have friends on Facebook and those of you sending me message that you love me I don't love people I don't know all right you see me i don't see you ó ti yé bẹ́ẹ̀ yẹn so i respect there is a limit to story and things i can say about people i don't know I can, i'm sorry if i tell you welcome to my platform i don't know you i'm sorry to say you may be telling me they may pay a lot of people they say oh welcome i cannot do without you thank you so much for that coming on my platform but at the same time if i have a lot of people a lot of crowd like that and I just start calling them please if I don't call your name I'm sorry I'm not boasting and I'm not proud but people need to be security conscious at this level a lot of things is happening on social media and which people were ready to rope and destroy people so Nigeria, my Nigeria government, according to history, the money custom made all goods they seize, a lot of money like that. Do you know they said it can also, it can also, you know, Nigeria can also pay debts with all things that, I mean, custom have collected from people in Nigeria. But do you know what? They are selling it. They are taking it personal. Are you getting me? They are taking it personal. Now I want to tell you some story. Báwo la ṣe fẹ́ bẹ̀rẹ̀ story yìí? Màá ṣe yẹn lọ́tọ̀. Mo mi ò ní kọ story mi ẹ̀ kó ba lè yé yín. I won't say I won't put this story together. I may come back later over this. They're giving these goods to their personnel. They are making it. They are using the custom uniform to serve the. Normally, they normally seize goods in other country. Like, if some country don't want what you import to their country, they return it back to the country where it's coming from. But in the case of Nigeria, they will take everything in Nigeria. They seize it. Because there is somebody here in Canada then, I don't want to mention his name, he said when he was in Canada he, she's now in Nigeria she said she she tried to export import some things to Canada some Nigerian food and other things like that but getting to Canada Halifax then the custom have done their work and everything later there was a petition written against her that was they said there's something not exhibits like but they said something that can cause trouble like some infection things in that goods they have to return the goods back to Nigeria before the goods will go back to Nigeria get to Nigeria again everything there will be expired some will be expired and some will be spoiled so you can see some country like our country they will take it I think that's what they say. they will see it there in Nigeria whatever they need they will offload it because The person said it's actually a setup that they set her up just to destroy that money. Okay. But you can see that the Canada people don't stop the migration of, I mean, the custom of Canada never stop it. Eh? They, because there was a petition on it, they never stop like seizing it or share anything. They return it back to Nigeria. Okay? But in case of Nigeria custom, They will take it and offload it and sell it. Things are worth billions. They will sell, they can sell it for just hundred thousand. So on the example, they can sell it for maybe like, it's like those things that 200 million, they can sell it just for one million. For their family. You understand me? For people who are actually close to them. Those who pay 100 to the account of the nation, or the, of the nation, that Nigeria, They will now pay a huge amount to the people who are located to them. Instead of them at all to make money for their system, they are making money for themselves and their family, their wife, family, girlfriend, and, and so on and so forth. And Lizzie, Lizzie and Jorin is one of them. Okay? When Lizzie involved in that robbery case, this is what they said, the new current things. I don't hate her. But me too, she doesn't love me. And they penetrate and they try to follow me bomba to bomba to destroy. They wanted to destroy me to the level that they they go after my daughter also. They send some girls, some people who supposed to be friends around my daughter also. Okay? Whatever I'm saying, confirm. Whatever they tortured to the level they tortured my daughter. And I'm telling you authoritatively, The point at the presidency. I don't think so. Okay? Some people may be doing bad in government or under government, thinking that they are supporting some governments. Anybody doing bad thing under government, they are bad people. All right? So when the case, case of robbery happened, like one video I posted on my vid on my platform about this Yoruba news, a guy toasted, I mean, approach a lady, getting the lady, the guy, I mean, the lady, but the lady, according to the lady, she doesn't know anything about the robbery gang, exactly what the guy was doing for living, what the, the perform, I mean, the guy was a robber, he has, he, he, he pretends to be a mechanic. When they give cars to this person, then they will take the cars with other people and then they will they will take it to another state you understand me maybe they will announce that they somebody came to rob them or do I don't know but the guy was rob. I mean was a, an armed robber but the girlfriend doesn't do anything and when I saw that they continue sharing I mean tagging me I now realize that it may be the case of Lisa and Jory. yes it happened a lot of people to be sincere about the robbery case because I will tell you something today again tó shock yín alright it may be what that it may, it may be exactly what happened to Lizzie you may go with some people and you don't know actually that's why if you want to date somebody these days or anything now you got to be careful like me people see that my daughter complain at times that I only work alone you always tell me to work alone I say just for your safety for be security con conscious For now, it's not because I don't want you to be friend, to have friend. You have to be careful, especially for the kind of job I'm doing right now, to also help Nigeria, to help some system. The criminals will be one. If they are fighting me, they will be fighting you as well. And I will show you some evidence because my daughter forgets her phone. He left her phone at home today. So I was just opening the phone. I saw what the friends are doing to her. And then she never complained to me to one of our friends was even abusing me. She was playing with that person, trying to to be, I mean, showing friends, I mean, like she's a friend to the person, and the person actually, I've helped this girl. One day when there was snow, she was waiting for transport, and the place was so cold. I asked her, where do you live? He said she lived down there in Coventry. I thought it's just a maybe something like you drive like five minutes. But I drive like 20 minutes to drop her. You understand me? Huh. And I then noticed that everything that is happening that they used to say on the social media, now my daughter will be making her own record. This guy also will be making her own record. Then we send it to some people. They busy doing some things. I wasn't, my daughter wasn't telling me. When, I, when she came back to, from school, when I'm telling her what I notice, what I sense on the social media, she said, Mommy, just forget about it. Whatever anybody feel like, let them do it. God will pay everybody back accordingly, according to the time. You understand me? I'm telling you today, really, and Anjorin involve in those robbery things. Okay? But I'm now imagining, maybe I'm just want to guess another way that, okay, maybe Lizzy is just a girlfriend to those people. I mean, to one of them. And he doesn't know that maybe that's what they do for living. And everybody wants men to support them because they use men, some ladies. You see them all everywhere going after men they are using them for ladder they don't want to care whatever the man is doing for living and that's why you see a lot of men also they are criminals today because their girlfriend their wife supported them like if you are not supporting anybody that is doing crime around us they see us like a bad person or a fool but we are afraid of future problem anyway sha are you getting what I'm saying now You know, we are still believing that maybe Lissy go in the night to Raw because I watched a video also. Somebody was saying that she, Esabod also said the same thing today, yesterday, when she was blogging her because she mentioned uh, Yabo Ojo, uh, that this and that, you know, trying to fight for Yabo Ojo. I'm not fighting for anybody and I'm not against anybody. I'm only saying the truth and I'm also using as a sample. And if Lizzy have not come for me, pay back. Even for good I've done to her then. It's possible her problem may not extend to this level. Okay? So, but I'm telling you now today, she involved in very that sin then. It may be a partaker. They may tell because some people even know their girlfriend or boyfriend are doing things bad, their husband, and they still support them. They both doing it because their partner in crime. It's also possible like that. But after the issue, because the man who came on the social media to witness to call into Lizzie show then was a custom officer. All right? The person was a custom officer. And Lizzie asked a question. He said, what? I mean, please, sir, can you explain what happened to their group that time? And what is it? What did you do? Because he was saying it like this, like, let me say it in Yoruba so you understand i will say it how to say it in yorùbá tí wọ́n sọ ní yorùbá a tún máa sọ wá sọ ní òyìnbó lizzy sọ fún ẹni náà pé custom yẹn ó ní pé kí ló ṣẹlẹ̀ sí gúrùpù àwọn níjọ́ yẹn nígbà yẹn ó kọ́kọ́ béèrè pé àwọn mélòó ni àwọn bàbá custom officer náà níjọ́ náà lọ́hùn ó dárúkọ kò dárúkọ ẹ o ó ní pé ẹ̀yin mẹ́fà àbí méje kọ́ ni ó ní mélòó ni wọ́n pa ó náà mélòó ló kù ó níwọ nìkan ló kù ó ní ta ló sọ fún àwọn oníjọ́ náà lọ́hùn pé kóun má ṣe iṣẹ́ yẹn mọ́ ẹ ń gbọ́ o kóun má ṣe é pé òun má máa help òun ẹ ń gbọ́ bàbá yẹn dáhùn pé òun ní o pé ó sọ níjọ́ yẹn pé ẹ̀yin lè help òun o the man said he's a custom officer we don't know maybe how uh, true uh, maybe it's true or false but Lizzy herself invited the person and the person calling to the show of Lizzy in the live chat like this. Okay? And today, where is the napping here now? Yellow brown here. Hmm. The man is a custom officer okay ó wá lóun ni because àwọn èèyàn sì ń fojú rọ́bìrì yẹn rọ́bìrì yẹn rọ́bìrì yẹn ṣe ti yẹyin bẹ́ẹ̀ wọ́n sì ń fi ojú rọ́bìrì rọ́bìrì yẹn and listen mo fẹ́ sọ nǹkan kan fún ẹ lónìí because tí bá ní kí n padà wá láti sọ torí ó lè má yé ọ̀rọ̀ náà ó gbúdọ̀ ìjọba náà gbúdọ̀ tún fojú àgbà wò jẹ́ ń sọ báyìí ní ìjẹta three days ago àbí two days ago esabod Tókunbọ̀ Àṣàbí Abọ́dẹrìn ó lọ kí màdámù kan tó ń ṣe tíátà tí wọ́n ń pè ní aṣẹ́wó tó rẹ mẹ́ka àwọn méjì ní àǹtí Tóyìn Adégbọlá àǹtí Tóyìn Adégbọlá yẹn I like that woman for one thing I notice her when she cry nineteen ninety three kan ni ọkọ wọn kú she cry àwọn ọmọ wọn wà ọmọ mẹ́ta ọkùnrin ni wọ́n bí nígbà yẹn fídíò yẹn la rí nígbà yẹn wọ́n ṣe fídíò yẹn wọ́n gbé sórí lórí ayélukára nígbà yẹn ní ṣé YouTube ni àbí àwọn fídíò tá a máa ń wò gbà yẹn àgbéléwò àgbéléwò ṣé YouTube àgbéléwò ni níbi tí wọ́n ti ń sin òkú ọkọ wọn ọkọ wọn jẹ́ bíi mo respect wọn o and i love her you can see me i have never speak about her despite pé mo máa ń gbọ́ ohun wọn tán ti kọ́ọ̀lù wọlé rí lórí àwọn shows mo dá ohun wọn mọ o ṣé mo pé eégún á máa mọ èèyàn èèyàn ní mọ eégún ṣé ti yé yín. mo like wọn mo pity like tí mo like wọn yẹn yẹn mi pé mo because before i love somebody i will see when i see people feeling pain that pain at times á jẹ́ kí n kì í ṣe pain ìjọba kì í ṣe pé èèyàn tó ń lọ nínú pain but mo I pé ayé dá wọn lóró ọkùnrin mẹ́ta lọmọ wọn ọ̀rọ̀ tí mo ń sọ yìí tó bá tó bá jẹ́ pé under thirty ní àbóṣe pé thirty five gan o lè má rí o because this is akọ wọn kún sí àti fẹ́ pé thirty years yeah or thirty something years gan tọkọ wọn ti kú so ti yẹyin ọmọkùnrin mẹ́ta ni wọ́n ní and those children that see them wọ́n sì wà ní teenage teenagers ni gbogbo wọn. àtìgbà yẹn mo ti lọ́ọ̀gù wọn mo ti blog many people lórí social media yìí mi ìdárúkọ wọn rí because of the pain tí wọ́n ti rí rí despite pé mo mọ story wọn little bẹ́ẹ̀ mi ò sọ̀rọ̀ wọn rí mi ì dẹ̀ disrespect wọn rí even ìgbà tó ń tún sọ pé ṣọ́mọbìnrin mẹ́ta ni wọ́n bí àbọ́kùnrin mo ṣàmọ̀ pé wọ́n ṣọ́kùnrin mẹ́ta ni mo ṣàmọ̀ pé ọmọ mẹ́ta ni wọ́n ní tí wọ́n gbé jáde níjọ́ náà tí wọ́n táwọn ọmọ yẹn náà ń bú yẹpẹ̀ sórí bàbá wọn tí wọ́n wọ suit they all wore suit nígbà yẹn. even ìgbà tí wọ́n sọ pé ọmọ wọn kan tó ń lọ jà ní shoprite tí gbogbo bẹ̀rẹ̀ dàrú nìbàdàn nígbà yẹn mi ò bá wọn gbégbékúgbé mo ṣe ẹ̀ sórí platform àwọn èèyàn sọ̀rọ̀ wọ́n mú ní wọ́n blog wọn i never mo i never come out to analyse her or to say anything about them because mo rí wípé ọmọ tí wọ́n fi ìṣẹ́ kì í ṣe pé wọ́n tòṣe o but tí single parent tí obìnrin ṣó ṣe ilé yẹn àwọn ọmọ yẹn wọ́n máa mísì torí gbà tó yẹ kó nídìí bàbá wọn tó máa nídìí bàbá wọn wọn mísẹ̀ ń gbà yẹn àánú wọn dẹ̀ ń ṣe pé wọn ń cholosi like because educated person lọkọ wọn o the man is educated person o ti yẹ yí mẹ́yìn educated person so wọn wá bàbá wọn bàbá wọn wá kú so i always feel that for them mi ò bá wọn mo ti mọ story wọn ni mi ì bá wọn gbẹnu mo ti gbẹnu lọ́rọ̀ àǹtí tóyìn àmì ìkejì àmì àǹtí ṣọ́bọ̀wálé rí àti ṣé bàálé mo ti sọ mo ti blog àti ṣé bàálé dáadáa mi ò blog àti àti adégbọlá ẹ tóyìn adégbọlá mi blog wọn rẹ mi sọ̀rọ̀ wọn báàdì rẹ mo mọ̀ wọn náà mo mọ̀ story wọn náà àmì madam àmì big girl nígbà tí gbogbo ọ̀rọ̀ yẹn tó ń ṣẹlẹ̀ tí máa ń ra kéṣẹ̀ tí mo dẹ̀ ti use mọ́ àwọn ní celebrity mi ẹ ti understand kì í ṣe of recent kì í ṣe àwọn ọmọ kéékèèké tó ṣe celebrity sí o ẹ ti understand ẹ mọ̀ pé mo sọ pé apart from being pé ìrètí torí ẹ̀gbọ́n náà máa jẹ́ àwọn group ẹ̀yìn wọn ni àwọn ìrètí wà ẹ ti understand But ti yẹ kọ́ ni mò ń sọ níjẹta ẹ sábọ̀dù lọ sílé wọn ó lọ kí wọn ní Dublin torí pé wọ́n ní ọmọ kan ní Dublin ṣé ti yín mẹ́yìn wọ́n lọ ṣe ọlọ́jọ̀jọ̀ ọmọ dáàtì sí wọ́n lọ bá ọmọ wọn tọ́jú ọmọ ẹ jèrè wọn sà màdámù màá ẹ jèrè wọn màá because you have feel pain you have cry you have ẹ ti fi ẹkún fún àwọn ọmọ yẹn lóúnjẹ rí tẹ máa máa fún wọn lóúnjẹ tẹ máa máa dẹ̀ké kó tẹ bá tiẹ̀ lóúnjẹ ńlé ẹ máa máa fún wọn lóúnjẹ tẹ máa máa tiẹ̀ ti fún wọn so i don't make people like that kí n fún wọn kí n máa tún fún yín lẹ́kún ní junction yẹn tẹ wá yẹn nígbà tí ọlọ́run wá fẹ́ máa fi nǹkan díẹ̀díẹ̀ fún yín ní ayọ̀ tí ń ṣe àwọn ọmọ náà ó sì yín mẹ́ẹ̀ but ẹ máa ń sọ̀rọ̀ náà ní orí social media yìí náà ẹ̀yin náà máa ń sọ story gan because ẹ̀yin pẹ̀lú mo ti gbọ́ ohun yín rí mà tẹ́ ẹ pè wọlé sórí iṣẹ́ àti gẹ́ẹ̀ kan tó ń wà ní London tó ń ṣe ṣáà tó máa ń búlísì náà tó ń support Ìyábọ̀ Òjó I know that Lizzy have offended and he has caused a lot of problem because òun náà yẹ ṣe bóun náà ni mò ń sọ nǹkan tó ṣe nísìnyí fún mi tí ẹ pè wọlé Lizzy máa gbọ́ ọ tí ẹ pè wọlé ipe lójú yín kòrókòrò báyìí ohun yín ni ẹ̀yin ni lẹ́pẹ̀ wọlé ń jọ yẹn lọ́hùn tí ẹ sọ wípé nígbà tí wọ́n lọ rọ́ọ̀bù nìbàdàn nígbà yẹn ṣe ní bí o kìíní kan s nìbàdàn ilé rédíò rẹ̀ ṣe ti ṣe níbẹ̀ rí àbẹ́ ṣiṣẹ́ níbẹ̀ rí mà ẹ ní nígbà yẹn báyìí màtán wá rọ́ọ̀bù nìbàdàn wọ́n gbé kẹsì ẹ bẹ́ẹ̀ ni ṣe ṣiṣẹ́ ní rédíò kìíní rí nìbàdàn àti Tóyìn Adébọlá ẹ pè wọlé tí mo dẹ̀ gbóhùn yín jọ ẹ̀bọ̀ mi blog yín Lizzy kò lè gbọ́ kò lè mọ̀ mo tún sọ fún ẹ lónìí pé story tí àwọn ẹlẹgbẹ́ ẹ náà tó ń sọ ó ti yé àti tí mo ní wọ́n sọ yẹn ìṣètì tó ṣẹlẹ̀ òun ni mo kọ́kọ́ sọ pé ó lè jẹ́ bó ṣe ṣẹlẹ̀ ní ẹ kó má mọ̀ pé ó lè làwọn guys yẹn in fact ọ̀tọ̀ tó bá jẹ́ olè ní àwọn guys kan tí wọ́n ṣe mistake bóyá o date tó jẹ́ wọ́n dẹ̀ spray wọn dànù lọ́nà Benin àbí lọ́nà bọ́dà kí ni wọ́n máa tún ro olè sí ẹni tó bí ọmọ fún bọ́ kí nǹkan kì í ṣe mo fẹ́ treat láàárọ̀ yìí but tí mò ń béèrè ni pé kó lè mọ̀ pé the colleagues àwọn colleagues ẹ ṣó ti yé ọ̀rọ̀ yẹn kì í ṣe nǹkan tó wà yìí dì but ìwọ́n jáde ó sọ pé iṣẹ́ custom pé fàyàwọ́ lẹ́ ń ṣe but ńgbà yẹn mo dẹ̀ tún sọ pé fàyàwọ́ kọ́ ni torí pé tó bá ní káwọn èèyàn ṣe fàyàwọ́ gbogbo àwọn tó máa ń ta mọ́tò fún wa níjẹ̀bú òde yẹn majority àwọn tó máa ń bẹ̀ sọ́nà kúkú lọ gbé mọ́tò wa ni wọ́n wọ́n ra mọ́tò ní òbọ̀ tó máa join owó custom mi wọn ò ní san ó ti mọ̀ wà tí custom máa sùn àbí tí custom ò ní wà active nígbà yẹn náà máa kọjá àbí tí àwọn custom kan máa wà ń bẹ̀ tó máa ní san duty méjì kó o fi mẹ́ta sílẹ̀ ṣó ti yé wọn ò ní gbé mọ́tò sálọ kì í ṣe pé àwọn kọ́sítọ́ọ̀mù ò síbẹ̀ àwọn kọ́sítọ́ọ̀mù yẹn náà kàn máa ṣe díì ní bóyá ńgbà tọ́gà wọn bá lọ rẹ jù tí àwọn ọ̀gá wọn mi ò síbẹ̀ tó ti ẹyin wọn máa ní òkè ìwọ òmò kan èmi nìkan máa wà ní duty sí gbé mọ́tò yẹn kọjá san duty méjì kó mẹ́ta ìyẹn ní èrè àwọn tó bá ṣe fàyàwọ́ tó ti ẹyin mẹ́yẹn san duty méjì kó kú mẹ́ta tó ti yé torí pé ìjọba wọn bìrì pé ìjọba ò lè loose kò dẹ̀ lè short kó lè mọ̀ pé ọ̀rọ̀ yẹn ń lọ láàrin wọn àǹtí tóyìn adégbọlá nígbà tó tún wá di ní àná àbíjẹta tí ẹsàbọdù lọ sí lọ kí wọn ní dublin nígbà tó bá padà dé ó tún wá sọ̀rọ̀ nípa olè tí lè sì ń jà yẹn ó ti yé àǹtí ẹ lọ bèrè lọ́wọ́ àǹtí tóyìn yẹn ṣé àǹtí tóyìn ti ṣe é ní kíní rí torí èmi máa ń wo program wọn nìbàdàn kọ́ lè mọ̀ pé mo ṣe kọ́kọ́ fi ọ̀rọ̀ kọ wọn nígbà tó kọ wọn kú wọ́n ṣe close mọ́ barista tó máa ń travel lọ mi ò fẹ́ sọ gbò yẹn because mi ò ní sọ nǹkan tó máa mú wọn tó máa tó lè tó lè ba kárí àwọn jẹ́ at this junction ní tí mo dẹ̀ fi ṣe bẹ́ẹ̀ náà ni pé mo fi ọ̀wọ̀ wọn mọ́ wọn yẹn mo fi wọ̀ wọ́n tó pé wọ́n sì wà ní tínéjà nígbà tó ń dẹ̀ fi ọkọ wọn fi wọ́n sílẹ̀ tó dẹ̀ lọ tó dẹ̀ wọ́n dẹ̀ nìkan tọ́ ọmọ yẹn ẹgẹ́ tì mí bẹ́ẹ̀ tí ọkọ wọn dẹ̀ lọ tó dẹ̀ nìkan tọ́ ọmọ yẹn ọkọ wọn lọ́wọ́ kò ṣe olórí burúkú o is an educated person because nígbà yẹn ọkọ wọn wà Nàìjíríà àwọn wà nílùú òyìnbó bọ́n ṣe máa ń rán wọn lọ lóyìnbó yẹn àmọ́ àwọn tó bá ń fẹ́ gbà yẹn náà tó máa ń pa ọkọ wọn torí wọn ni wọn close mọ́ barista gbà yẹn dáadáa bó ti eh, story for mi ò rí mi ò rẹ́dí láti blog àǹtí yẹn àǹtí ni wọn wọn ṣe mọ́mì mi àǹtí ni wọn because àwọn senior àwọn ìbí pé ìrètí nìyẹn ṣé ti yẹ yín mẹ́rin but I respect her because she's well known i mean she has been in pain wọ́n jayé gan ọ̀rọ̀ wọn ó fẹ́ jọ ọ̀rọ̀ wọn náà so mọ́ àwọn olórin kọ́kọ́ wọn kú kó kú kó kú gbogbo àwọn tó wà nílò ìbò tán ní kán lọ kó ọmọ wọn lọ sílò ìbò tí wọ́n ń fẹ́ tí wọ́n ń jẹ́yàwó àwọn èèyàn gidi míì ní nàìjíríà yẹn tó bá ti lọ nílò ìbò báyìí bóyá wọ́n lọ patí nílò ìbò tó kàn lọ ṣe mistake ṣe testers táṣà gẹ̀rẹ̀ after some time àwọn tó ń pọkàn bóyá ikú àtọ̀dọ̀ ọlọ́run náà ni kò sí eyín mi ò ní sọ̀rọ̀ yín jù bẹ́ẹ̀ lọ Lizzy Anjorin kò lè mọ̀ pé ọ̀rọ̀ tí èmi sọ yẹn àwọn èèyàn kan ló sọ tí a bá wọ́n mọ́ ní ọ̀rọ̀ tí akọ́rápá bá sọ látọ̀dọ̀ ọlọ́run ló ti wá ọlọ́run má ṣe mi lákú wárápá láyé mi o má jẹ́ kọ́ ọmọ mi ní wárápá o àìsàn gbógun kò gbógun má jò ṣe má jò ṣe ọmọ mi o àwọn ọ̀tá tí a fi yí mi ká tá a fi yọmọ mi ká ọlọ́run gbogbo ojú wọn pátá ni kó o fi wọ̀n mí mo gbàdúrà yẹn níjẹta the Lord said to me mo ní Lord expose all the enemy that around my daughter tó ń fẹ́ máa fi tọ̀mẹ́ǹtì mi wọ́n ń fi àwọn kan tọ̀mẹ́ǹtì mi lórí social media wọ́n tún ń fi àwọn kan tọ̀mẹ́ǹtì ọmọ mi ní school everything tọmọ mi bá ṣe bó ti ẹ̀ pọ̀ ọmọ mi better mẹ́jẹ̀ ń post but wọ́n máa fẹ́ gbé àwọn nǹkan èèyàn tí ò better lé orí àwọn nǹkan táwa bá ṣe tó dára simply because we don't want to do bad thing ó padà wá lánàá nígbà tó kò lọ́dọ̀ àǹtí Tóyìn Adébọlá ó wá bẹ̀rẹ̀ sí í sọ kó lè mọ̀ pé àǹtí Tóyìn Adégbọlá ó wà nínú ó ti pè wọlé rí ni mo mọ̀ ní báìbù rèé báìbù rèé àlùkùránì rèé méjèèjì ni máa gbé sókè fún ẹ. mo mọ̀ mo fẹ́ gbé báìbù àti àlùkùránì sókè fún ẹ àlùkùránì ẹ̀yìn ẹ̀ sí sẹ́gbẹ̀ẹ́ ẹ má gbàgbé ẹ bá mi ra ọ̀ẹ́lì ó gùdù gan. Hmm, a máa jẹ́ sípàrè ni o kéèyàn máa ń ṣe wickedness ẹni tó bá ti bímọ sílẹ̀ kò kí ń dúró o ṣó ti yé bẹ́ẹ̀ yẹn ẹni tó bá ti bímọ sílẹ̀ kò kí ń dúró ṣó ti rí báìbù rẹ̀ alikiran rẹ̀ àwọn colleagues ẹ ṣé mo pé mo sọ pé ọjọ́ tán wá yá ilé mi ó possible ní ọjọ́ yẹn lọ́hùn tó bá tọrọ ilé mi kì í ṣe pé mo máa ń polówó ilé mi ṣùgbọ́n tó wọn bá wá sí ọ̀ràn mi ìmọ̀ ṣe wá lèmi náà tó wá tọrọ ilé mi níjọ́ náà lọ wọ́n bá ba gbogbo nǹkan nulẹ̀ jẹ́ ni number one tí mo fi mọ̀ pé wọ́n wà after ọmọ mi against ọmọ mi seriously I don't know why gbogbo bẹ́ẹ̀dì ọmọ mi yàrá tí mo ṣe fọmọ mi bá wọ́n fọ́ gbogbo bẹ́ẹ̀dì bẹ̀ wọ́n náà fẹ́ lo ilé mi wọ́n náà fẹ́ lo yàrá ọmọ wọ́n dẹ̀ fọ́ gbogbo bẹ́ẹ̀dì tọmọ mi bẹ́ẹ̀dì mi tó wà nílé yẹn wọ́n fọ́ wọ́n wá mú gbogbo ilé mi gbogbo àwọn ṣandalẹ ìtọ́wọ́ wọn bà èyí tá a fi àwọn wọ́ iná tá a fi sára ògiri wọn yẹn wọ́n tú gbogbo ẹ̀ wọ́n máa ṣe bí ipa àwọn fẹ́ lo iná yẹn wọ́n lè níná yẹn ò yẹ dáadáa tán lo ilé mi lò wọ́n lè dédé yọ bọ́ọ̀bù yẹn tọ́ bá máa náà dá padà bá wọn kàn ṣe sísẹ́m bíi pé wọ́n ja ipò mọ̀mọ́ ja pé kò mú ọ̀mọ́mọ́ ja wọ́n kàn mú kọ̀ rí pé wọ́n ba inú ilé jẹ́ gbàtọ́ máa kúrò nínú ilé gbogbo sófà mi lẹ́dà sófà wọ́n dẹ̀ mú wọ́n dẹ̀ gé torí pé wọ́n rán wọn níṣẹ́ wọ́n wá lo ilé mi ní ọmọ ní tíátà ni o wọ́n wá lo ilé mi òun ṣe máa ń dúró sórí social media náà sí nọ́mbà ní wọ́n bá ti èèyàn up ẹ má jẹ ǹtàn yìí ogun ayé kan ò lè borí mi ogun àwọn ọmọ ní tíátà ò lè borí mi ogun celebrity ò lè gbé mi mi kò dẹ̀ lè gbọ́mọ mi mi ẹni bá ta fẹ́lẹ́fẹ́lẹ́ ni ọ̀run máa bá mi fi ṣòfò àtàwọn tó bá support wọn because we are saying nothing but the truth. mo kàn sọ fún ẹ lónìí Lizzy Anjorin pé àǹtí Tóyìn Adégbọlá sórí pé ńgbà tí wọ́n ẹ́sàbọ̀dù kúrò lọ́dọ̀ wọn ó tún padà wá àǹtí Tóyìn Adégbọlá ẹ́sàbọ̀dù àmì ẹ́sàbọ̀dù padà wá sọ sítórì gbogbo àwọn tó ta mọ́tò ń bàdàn láti bójú wọn jẹ́ tán ti kú o tó ní ìbọn náà fi pa wọn ó possible kó má jẹ́ ṣe mọ̀ pé ẹ́sàbọ̀dù wá mí wọ́n sọ pé òun fẹ́ nìkan rí ní àgbogbo kiri kan ṣe mọ̀ pé tẹ bá fẹ́ wọ́n ṣe wá júwe fún wọn àwọn kan wá ń jáde lábẹ́ wọn ẹ lè mọ̀ pé irú àwọn àǹtí Tóyìn Adébọ̀lá yẹn wọ́n wà lọ́ndà esabod although yes wọ́n wà lọ́ndà esabod and that's why tẹ bá rí èèyàn tó bá ń ṣe nǹkan mi sọ pé nǹkan tẹ esabod but tí nǹkan tẹ esabod ṣe fẹ́mi ó jẹ́ kémi mọ̀ pé gbogbo nǹkan ṣe pátá ìkànnì ó ti yẹ yín lísì náà kò ṣeé nẹnu fún ejò nẹ òjò lápapà tó lè gbé èèyàn mi láàyè because ẹni tó bá ń ṣe nǹkan burúkú tí ò dẹ̀ tí ìrònúkúwàdà náà kẹ́ lè mọ̀ pé mi ò support anybody o kó bá dà pé bóyá mo ń support lísìnsí o ṣó ti eyín ṣùgbọ́n tó bá fẹ́ kí ẹni tó bá fẹ́ kí n máa support òun lórí social media yìí ó lè wá sanwó fún mi torí ọ̀rọ̀ tí ò bówó dé mi ò ráyè ẹ̀ tó bá mi ò ṣọ̀rẹ́ tí ò lè àtẹ̀yìn bá dẹ̀ gbowó púpọ̀ tẹ́ bá ń fi ń wọ̀n gba thirty thousand every month lórí social media torí YouTube táwọn ò dẹ̀ rí gbà torí ẹ̀yin lógun tó ń jà wá ẹ lè fún wa bẹ́ẹ̀ o tẹ bá fún wa nínú ẹ̀ tẹ bá gba thirty thousand sí tẹ bá tẹ̀ fún mi ten thousand mo lè consider yín pé à ẹni tó fún mi ládùúró owó yìí màá máa bá yín sòótọ́ ọ̀rọ̀ náà o màá máa yín sòótọ́ ọ̀rọ̀ o ti yé yín ẹ̀ẹ́ bọ̀ mo lè máa tún kí yín kí n máa fẹ́ fún yín pé tòtórí owó yẹn kó yẹn kó jẹ́ pé owó yẹn lè fa respect iṣẹ́ pé mi ìpè yín lórí ibú ń ó ti yé yín ó ti yẹ pé àwọn wèrè wà lóríṣiríṣi nínú rẹ̀ bible àti alukuran ni mo fi wọ̀nyí yẹn o alukuran yẹn ibi tí mo ti lọ ṣe shopping jọ kan ṣé ti eyín náà ti fún mi ní alukuran yẹn pé kí ni wọ́n fẹ́ fún mi o wọ́n náà máa fún mi ní gift ló mo rajà lọ́dọ̀ wọn wọ́n dẹ̀ fún mi lálukuran yẹn bible tí mo máa ń kàrí ẹ mọ̀ pé christian ni mí so ọlọ́run kọ ìkan náà ni èdè arabia náà fi kọ ti alukuran wọ́n fi èdè jew wọ́n fi kọ ti bible so confusion yẹn èdè ni kì í ṣe ọlọ́run ò pé méjì bọ̀ call am preach n sí. nígbà táwọn àǹtí yẹn kúrò ní nígbà tí Esabod kúrò ní ọ̀dọ̀ àǹtí Tóyìn Adégbọlá ó tún tẹnubọ̀tàn lánàá ṣó ti yé bẹ́ẹ̀ ẹ lọ wo fíìmù ẹ wo lọ wo ọjọ́ kan tí gẹ́ẹ̀ kan tó ń pè ní star girl ní London tó ṣe ṣáàtì fún Lizzy Anjorin pé pé Lizzy ń rọ̀bù tó tọ́ tí woman kan pè wọlé tó ní òun wà ní BOS BCOS nìbàdàn tí bọ́ọ̀sì tán wá fi rọ́ọ̀bù jọ yẹn kọjá pòun rí Lizzy kòrókòrò ẹ lọ wo ṣó yẹn ẹ lọ wo voice ẹni yẹn àǹtí Tóyìn Adégbọlá ló pè wọlé sórí ṣó yẹn mo mọ̀ níjọ́ yẹn ẹ mọ̀ pé mo ti sọ rí pé à ah, lórí show yìí pé lórí Facebook yìí pé màmá kan wà tó ti pẹ́ lórí show tó dẹ̀ ti wà ló ti wà ní nínú àwọn celebrate mu náà wọ́n pè wọlé confam in tó ṣẹlẹ̀ yẹn òun mo ṣe wá sọ nísìnyí pé ó lè jẹ́ pé Lizzy bóyá kò ń bá wọn jalè wọ́n kàn jẹ́ girlfriend wọn but wọ́n lọ sí robbery ó ti yẹ yín ó mọ̀ torí kì í ṣe wọ́n ní kì í ṣe ọjọ́ kan ó ti yẹ yín bẹ́yẹn but ọjọ́ kan yẹn ni wọ́n rí torí wọ́n ní pos wọ́n kámẹ́rà ẹ mọ̀ pé iná lọ fi jalè ẹ mọ̀ pé báǹkì máa ní àwọn ibìkan máa ní kámẹ́rà ẹ sọ ní sáà àwọn nǹkan kan máa ṣẹlẹ̀ ẹ sọ ní sáà so mọ́tò yẹn ni ẹ náà tún àwọn yẹn sọ pé ah, mọ́tò táwọn rí ńgbà yẹn tó ń páàkì sí pépé àwọn rí mọ́tò yẹn mọ̀ pé tó bá rí mọ́tò kan tọ̀rọ̀ yẹn bá wá ṣẹlẹ̀ wá ní à ah, mo rí ẹni báyìí báyìí mọ́tò yẹn náà náà gbé wá láti wá fi jalè ó ti yé bẹ́ẹ̀ kẹ́ lè mọ̀ pé kì í ṣe pé abọ́ orúkọ anybody jẹ́ pé inú ilé mi tẹ́mi ò bá fún wọn nílé ńgbà yẹn náà lọ́hùn ṣé mi pé wọn ò ní sọ̀rọ̀ fún mi tó ti eyín mẹ́yẹn ṣe gbogbo nǹkan ti yé Ọlọ́run kò sọ̀rọ̀ kankan táwọn ò tí ì sọ mí báyìí ọjọ́ táwọn èèyàn fẹ́ set me up wọ́n ṣe set me up rí èyí tẹ́ fi bú mi yẹn majority of ilẹ̀ tí ń ṣe criminal àwọn ò ṣe crime rí ọ̀pọ̀lọpọ̀ ló forí kó jápì tẹ́ pé kò tiẹ̀ ṣe nǹkan kan ní ṣùgbọ́n kó ba lè kọ́gbọ́n irú àwa yìí àwọn nǹkan tó ṣẹlẹ̀ sí mi kémi káàṣírí àwọn èèyàn kó ba lè majority of àwọn àṣírí àwọn èèyàn tèmi ni mo mọ̀ bí mo ṣe mọ̀ nípa oore ṣíṣe àti nípa ìṣòro tó ti dé bá ayé ọ̀tá mi rí tí mo kọ́gbọ́n nínú ẹ̀ mo mọ many people nígbà tí wọ́n gbé èmi ọmọ ọlọ́run tí wọ́n lọ gbé mi sí àárín àwọn èèyàn tó jẹ́ criminal i see nígbà yẹn mi ò mọ̀ pé mo máa di blogger but lónìí ó di ìtàn ó dẹ̀ di nǹkan tá a máa máa sọ àwọn míì wà tí wọn ọ̀sẹ̀ mi rí mi ì lè fẹ́nu kànrọ̀ wọn tó ti jẹ́ pé lára àwọn èèyàn tó ń ba orílẹ̀-èdè nàìjíríà nìyẹn kó kò kàn mí ṣó ti eyín tí bá sọ̀dọ̀ ibi ìrù wọn gan pàápàá má kàn ṣe hùn hmm, ni torí mi ò rí kàn ṣẹ̀ mí àdẹ̀ gbúdọ̀ torí tó bá ó ti ọdún sáà mẹ́yẹn ẹ̀yìn ọ̀dẹ̀ṣẹ̀ mi wọn ọ̀bẹ̀yàn sí mi so àwọn míì tá a dárúkọ gan a bá traces wọn pé wọ́n support àwọn èèyàn tó gbé ogun tiwa ni kó lè mọ̀ pé lisi your colleagues tó bá gbọ́ pé ará ilé ẹni ni ọ̀tá rẹ̀ ó ti yé thank God pé ó ti ẹ̀ ṣe ní àwọn èèyàn tó fowó rà àti àwọn tó fi ẹ̀tàn rà àwọn celebrity náà ni mo sọ pé ó gbé ọ̀rọ̀ ẹ wá fún mi òun náà ló yìí wà ń bẹ̀ títí dèdè òun dẹ̀ lórí yẹn nígbà tó jáde tí àǹtí tóyìn adégbọlá tí ẹsàbọ̀ lọ kí adégbọlá nígbà tó máa di ilé nìkan àbí lánàá ó tún tẹnubọ sítórì mi ó dẹ̀ tún tọ sítórì bu ẹ o àwọn tẹlòmíì láti sọ wípé àwọn tó ń ta mọ́tò mi o bóyá láti fight ẹ máa gbọ́ o bóyá láti fight fún àwọn kọ̀ọ̀kan tí a ń sọ̀rọ̀ wọn pé ah, àwọn èèyàn míì wà tẹ́ pé wọ́n máa ṣòwò wọ́n á dẹ̀ máa jalè kì í ṣe gbogbo àwọn tó ń ṣòwò ló ń jalè irú àwọn celebrity míì sì tán máa ní wọ́n ń gbé drug ẹ̀ kì í ṣe tí Lizzy bá kọ́kọ́ gbé a jẹ́ pé wọ́n ti máa ń gbé dáadáa nínú system wọn ni kò ń ṣe àǹtí kì í ṣe Lizzy nìkan náà kọ́kọ́ mú wọn ò tiẹ̀ mú Lizzy gan torí tán bá ní Saudi bẹ́ẹ̀ ṣe sọ pé wọ́n mú Saudi wọ́n pardon wọn ò lè pardon ẹ̀ ṣó ti yé yín kí dẹ̀ ń ṣe drug nìkan àbí heroin nìkan náà máa ń gbé lọ sí Saudi tán fi mú wọn tó bá kó oògùn àwọn oògùn kodi tí wọ́n mu bí oògùn yẹn nàìjíríà tó ń lo oògùn kọ́ oògùn gbá oògùn àwọn yẹn tó o bá kó mẹ́rù ní ìlú Saudi drug ló gbé ó gbé nẹ bó o bá kó orógbó àtòbí bóyá ẹ lè mọ̀ pé wọ́n ń kórógbó lọ mi ò mọ̀ tẹ́lẹ̀ o bẹ́ẹ̀ ni ọjọ́ kan wọ́n pè mí sí Oriental àwọn kan ṣe patí láti Ìjẹ̀bú Òde wọ́n ti investigate mi tipẹ́ wọn ò dẹ̀ mọ̀ pé àṣẹ ni mí nípa àwọn ọ̀rọ̀ kan because wọ́n wá bó ń ṣe fẹ́ fi pápẹ́ sọ́wọ́ mi àwọn ará Ìjẹ̀bú Òde ẹni tó wà ní tó ní Mr Big Ìjẹ̀bú Òde ó wà nínú pati tí mò ń sọ yìí ọmọ kan bí ọmọ afẹ́mi but through ma Mr Matt tí mò ń sọ yẹn náà ni mo fi mọ̀ wọ́n sí eyín wọ́n ṣáà invite mi sí kinní yẹn bó wá débẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí í ṣe yàmàyàmà torí pé mo sọ pé mo mọ Bánjọ gan wà ń bẹ̀ níjọ́ náà lọ́hùn Banjo, the former speaker of Ogun State, Adébánjọ ọmọ Ìjẹ̀bú-Òde Because you mọ̀ pé nígbà míì tí n send message sí ọ̀gbẹ́ni tó ń kọrin yẹn ń gbà yẹn. Tí àwọn èèyàn bá sọ̀rọ̀ fún mi àbí tí wọ́n bá sọ nǹkan mi àbí tí wọ́n try láti ṣe nǹkan kan fún. send message má dẹ̀ èmi á dẹ̀ kọ orúkọ like má sọ̀rọ̀ má tún sọ pé ẹni báyìí báyìí sọ báyìí o. Ṣé ti yé bẹ́yẹn? èmi ò ń farapamọ́ darapọ̀ máwọn èèyàn kan láti fi jẹ wọ́n níyà ṣùgbọ́n nígbà mìíràn tó bá fẹ́ farapamọ́ jẹ lòmíì níyà ó yẹ kéèyàn máa wòran ni ṣòtìyé ìyẹn ni kò sẹ́nìbọ̀ tá a fẹ́ speak fún pé a kàn fẹ́ speak forílẹ̀-èdè wa kí gbogbo èèyàn kàn wá òkè but ká máa make àwọn individual ká máa fẹ́ make wọn favour right eh, kìnnì kan right kìnnì kan right kò sí nǹkan tá a jogún lára ẹ̀ kò sí nǹkan tó ń fẹ́ ọ̀fà wa wọn So you don't waste your saliva and strength for some things. And I don't want to inherit more of any enemy, especially for those who cannot fight for me. If I fight for Lizzie, he cannot fight for me. The only people who can fight for me, only God and the people in power. Ó ti tán. Ṣé ti yé bẹ́yẹn? Mm-hmm. Only God. So wọ́n tẹnu bọ̀rọ̀ ó sọ̀rọ̀ lánàá ó lè jẹ́ bí story wọn ṣe jẹ́ ní bọ̀rọ̀ custom là ń sọ sí kí wọ́n á sọ fún yín nísìnyí ó lè má jẹ iṣẹ́ iṣẹ́ tó ń sọ pé lísìn ṣe ń sìn ó ní ó wà lára àwọn tó máa ń ra ọjà tí custom máa ta nǹkan míì fún nǹkan tó worth bíi twenty million wọ́n lè ta fún ní one million wọ́n lè ta fún five hundred thousand ìfá màmá tí mo júwe lọ́jọ́ yẹn lọ tí mo kọ́kọ́ dárúkọ yẹn màmá yẹn ní tó má pè wọ́n kó wá ra kọ̀ǹtínà nfa nígbà míì ẹlòmíì nítorí pé ó ti ra jewelries ara gold ṣe mọ̀ pé ó ti bẹ́ táwọn èèyàn ti ra gold so ṣe mọ̀ pé tó bá gbé gold kọjá ní airport wọ́n máa charge ẹ̀ per gram ni àwọn ẹlòmíì ò dẹ̀ fẹ́ san gbogbo duty yẹn tó bá ti wá kó ẹrù wọn ẹ máa gbọ́ o wọ́n á kó gold yẹn sínú ẹrù bóyá aṣọ ni o bóyá baby things ni o tí wọ́n rà o wọ́n yá many things wọ́n ṣàkó sí góòlù ní o góòlù yẹn gan ṣe mọ̀ pé kì í ṣe contraband gold is not a contraband but they can charge you to the level that ó oh, wà nífẹ̀ẹ́ rí ta ní èrè tó yẹ kó jẹ́ ò nífẹ̀ẹ́ rí mọ́ wọ́n ní olówó màmá yẹn sọ pé wọ́n máa ṣí mi báyìí wọ́n bá gold ẹnìkan sọ pé ó ní jọkùn báyìí wọ́n bá gold mẹ́dà ẹrù ẹni yẹn ó jẹ́ ẹrù bóyá fúbọ́là kan ni ṣe mọ̀ pé wọ́n ní ìjọ ẹ̀ mo mọ̀ pé wọ́n ní àwọn kan wà tó máa ń fún ni tó bá ní wọ́n fún wọn ní bronze wọ́n fún wọn gold rí gold ó ti yé bẹ́ẹ̀ wọ́n máa bá gold ẹrù wọn yẹn so nígbà tó ń wọnú ọjà tí wọ́n rà ní hundred thousand kọ̀ńténà tí èèyàn ṣe níbi three hundred million tó wá ń sọ pé kó lọ mú ten million wá Do you see? Do you see the rituals? This is what they said. The custom officer tí Lizzy gbé wọlé jọ yẹn lára nǹkan tí Lizzy rà. So tó bá ra ọjà yẹn míì wà to yẹ pé wọ́n máa sọ okay children west ló wà nílé àbí àjọkọ ló wà nílé nìkan kìnìkan tó yẹ pé á mú fún wọn ní right ìmí ìkẹ̀rẹ̀rẹ̀ wọ́n máa rà á wọ́n mọ wọn kì í ṣọ́ọ̀tì but this that's why we are now calling Nigeria governments owó tí ó yẹ kí custom ń pa bóyá wọ́n lè máa remit owó fún ìjọba owó tí custom ń pa èlò ó lè yọ nàìjíríà kó nu gbèsè gbogbo ṣe sọ but instead of that tí wọ́n bá pa hundred million example wọ́n ní ten thousand náà fi ń jíṣẹ́ ìjọ́rọ̀ mi yé yín báyìí ìyẹn mi pé ìlú ti sún ìlú ti yí orin ti ṣéǹjì Lizzy lè má lọ sí robbery ó lè àlàkàìmọye nǹkan tó ṣe irú ariwo tọmọ pàǹjà ẹ̀mí pé mo sọ pé nàìjíríà gọ̀mẹ̀ kan bá wa rí sí i àwọn èèyàn tí wọn bá dẹ̀ rí sí tá a bá sọ tí wọn bá rí sí ìyẹn mi pé ẹni tó wà nínú wọn ń try láti protect ẹni bóyá ẹni tó ń ṣiṣẹ́ fún àbẹ́ ẹni tó ń jọ ṣe but ìjọba wọn ti mọ̀ pé kì í ṣèmi ni máa kọ́kọ́ sọ̀rọ̀ yìí èmi wà níbi iṣẹ́ ní ọjọ́ tí wọ́n máa sọ pé Lizzy ariwo pariwo nínú mọ́ wọ́n ní wọ́n pariwo nínú abẹ́ ohun ṣáàtì lísì níjọ́ náà pé no adẹ̀rí tó tọ́ ni kì í ṣe rọ tí wọ́n bá dẹ̀ ṣe nǹkan kan sí a máa sọ báyìí náà ni kò sí nǹkan tá a máa ṣe sí àákàn máa mọ̀ náà ni pé olódodo tí pọ̀tò pọ̀tò òdodo ló máa ń gbórílẹ̀-èdè lékè tó bá dẹ̀ rí búùkù sétan ó máa sáré síwájú á sáré síwájú àwa sáré síwájú tí ó máa fi sá fún ẹ pátápátá ṣùgbọ́n tẹ́ ẹ̀ bá rí sí sísá bó ṣe ń fẹ́ létí ló máa fọ ẹ nímú bó ṣe ń tẹ̀ mọ́lẹ̀ ló máa tẹ̀ lójú ló ṣe máa fọ tí ìjọba ló máa ṣe yánmayàmá tó bá ti di pé kòkò òṣèlè ó ti bá máa pọ̀ sí náà ni kò sí nǹkan tẹ́ lè ṣe sí ní tẹ́ lè ṣe sí náà ni pé let the justice anybody mo sọ mo ní sọ má sọ̀rọ̀ mi fún yín tí mi ò dẹ̀ tí explain fún yín investigate me you understand me investigate but káwọn èèyàn máa ṣe nǹkan burúkú ní orílẹ̀ àní kò ní lè wà investigated for what àwọn ìjọba gan gbogbo àwọn èèyàn tó ṣe nǹkan la máa rí tán máa dárúkọ eléyìí emefele nígbà tí emefele bá má lè prove emefele ẹni tí ò tó emefele ní society kí ló tí wọn lè prove ẹ tán bá lè sọ pé kán fẹ́ prove Buhari kí ló tí wọn lè prove vice ẹ kí ló tí wọn lè prove ọmọ kékeré tó bá jalè àbí tó bá ṣe nǹkan burúkú àbẹ́nìkan tó bá darúgbó nobody should be above the law wọ́n ní nǹkan táwọn custom ṣe ẹ lọ máa wádìí wọ́n ní tẹ́ bá dé ilé custom mi èmi dẹ̀ sí mo ní experience ẹ̀ mo ti sọ̀rọ̀ custom kan rí àwọn àǹtí méjì kan báyìí nígbà yẹn tí mo ní problem nineteen eighty nine wọ́n á mú àwọn ní nineteen ninety something ṣé mo pé mo ti ṣàlàyé ọ̀rọ̀ mi ní tó bá wù yín kẹ́ ẹ yí sí o màmá mi wà láyé kò ń ṣe kò ń ṣe drug ẹ mọ àwọn pẹpẹlínà yẹn ọkùnrin ìjẹ̀bú náà ló dẹ̀ pẹ̀lú nǹkan tí trade in fact tó bá jẹ́ pé mi ní forgive ni kò yẹ kí n bímọ fún jẹ̀bù tí n bá gbọ́ pé ọ̀dọ́ bàbá ọmọ mi tí n bá gbọ́ ẹni tó bá jẹ́ ìjẹ̀bù yẹ kí n máa sá fún wọn ni lẹ́yìn ìgbà tí mo ti ní problem honestly speaking ṣùgbọ́n mo jẹ́ nìkan tó máa ń forgive àti pé àyàn ò gbóògùn wọ́n máa ń sọ gbà míì pé there is no permanent enemy there is no permanent friend ó kàn jẹ́ pé téèyàn bá ń ṣe ọ̀tá ẹ̀ títí títí tí ò fẹ́ ronúkúwàdà ó léwu o ó léwu you got to resist the devil and they will flee from you. I don't hate people. We only treat like ọlọ́pàá tó bá lọ mú ẹnìkan kí wá sọ pé ṣe hate a person. No, he's doing his job. The Lord has created in me. The only lára nǹkan tó bá ṣẹlẹ̀ sí ẹ láyé yìí, ara ministry ẹni. The criminal have dealt with me and I see that criminal never support me. Why should I support criminal? Both left and right, we see evil going around àǹtí Tóyìn Adégbọlá tẹ bá fẹ́ blog torí ẹ ti ṣiṣẹ́ ní radio station rí bcos nìbàdàn àbírọ̀ ni tẹ bá fẹ́ padà ṣiṣẹ́ blogging ẹ lè máa ṣe o tẹ bá dẹ̀ fẹ́ máa ṣe blogging láti kẹ́yìn náà lè ní crowd kẹ́ lè máa gbowó nílùú òyìnbó ẹ lè máa ṣe o tẹ bá dẹ̀ fẹ́ sọ̀rọ̀ lísì tẹ fẹ́ tàn ìmọ́lẹ̀ sí fún wa dáadáa ẹ má hide sábẹ́ ohun ẹnikẹ́ni torí bẹ́ẹ̀ ṣe wà yẹn náà àti Tóyìn Adébọlá ẹ pé mi sọ gbogbo àṣírí yín mi ìdẹ̀ sọ nǹkan kan pa yín ẹ̀yin náà máa ń travel ẹ ṣe ń travel wẹ́lẹ́wẹ́lẹ́wẹ́lẹ́ tẹ́ máa lọ sábò barista nígbà tí ọkọ yín gan tiẹ̀ ṣe wà láyé àti àti gbogbo nǹkan tó máa ń ṣe àwọn society lady a ní sọ fún yín pé ẹ ṣe bẹ́ẹ̀ èmi ń sìn nígbà tí mò ń iṣẹ́ tí bàbá ọmọ mi ṣe tèmi náà dẹ̀ ṣe bàbá ọmọ mi is a bank manager báńkà ni everybody mọ̀ á dẹ̀ lówó kọjá ọjọ́ orí wa in fact gbogbo àwọn tó ń bá wa ṣiṣẹ́ àwọn ọ̀dọ́ wa wọ́n lówó jù wá lọ because àtẹjúmówó àdẹ̀wáwó pẹ̀lú ipa nígbà tó dẹ̀ wà ní South Africa náà. Yep. Yeah, I had to go because like the bus is coming in four minutes. Like if you're at your loss, you could come. But I just be at like outside with the, the of the bus. Where are you going to? I'm going to Pastor To do what? Hello? You going together? Who is this? Who do you call? I called Sarah. Okay, she's going with you. This is Sarah's mom. But you said you but you said that If she's going to with you, she should come quickly because boss is coming. If she wants to come, but I'm leaving without her. She's not here with me. Mm. Because normally, like, we go to the library and we study together. So it's such a because, like, I don't want her to be lonely at school, so. Okay. No problem. I have the phone with me today. Thank you. Okay. Thank you. Thank you. anyway, you know, I said it now that my daughter left her phone. This is a phone. So somebody called. Like whatever I want to know about something, that's one thing about me. Even my about my daughter, when I ask her something, it's not everything that I used to ask my daughter. I do ask, I do, I pray to God that if I want to know anything by anybody, I'll know it. In one way or the other, I tell you, it's just my, it's, it's it shows God always heard me, answered my prayer always, okay? Mo kàn sọ ìbò tọmọ káàbọ̀ mú mi draw. so àǹtí wa big celebrity ṣe mọ̀ pé ẹ mọ̀ pé nísìnyí in Canada you cannot I don't, I'm not a rude person mi ò rude anybody but respect is given thing. so tẹ bá fẹ́ ẹ má hide under ẹ sábà òdùkẹ́ máa àǹtí Tóyìn aunty ni àwọn ọmọ yìnyín ń gbà ẹ mo ti ọ̀ṣọ́lá mi wà níbí àwọn òde ìṣọ́lá. Shola is 39 now. She be this October she be 39. Shola is um, 39 years. Àwọn ọmọ yìí yẹn wọ́n ti kọ́ máa ti tó bíi fourteen nígbà yẹn but they are sixteen age. Nígbà yẹn Shola how old is Shola? Kẹlẹ̀ mọ̀ pé mo ti ń follow yín tipẹ́tipẹ́. Mo dẹ̀ fi ọ̀wọ̀ yín wọ̀ yín tipẹ́tipẹ́. Mo dẹ̀ tún love yín mo dẹ̀ tún respect yín because of what you have been through. Èsì yẹn ọ̀rọ̀ wà ní kùmí ṣùgbọ́n ẹ má hide sí under so uh, Lizzy Anjorin kó lè mọ̀ pé àwọn ọ̀rọ̀ míì although you have come out uh, Lizzy Anjorin ti jáde ó dẹ̀ ti ṣàlàyé bí ti ẹ̀ mọ̀ bí tá a bá dé gan so the the custom they make a hell of money but they sharing it to their girlfriend the way it should not be shared although it's not custom alone but now èèyàn dùn àtúgún ọbẹ̀ dàtúnṣe ni this sharing money. I wanted to tell you a story of uh, friends that I have that are eventually that are custom then, okay? It's not only custom that is doing all this Bible, I mean bribing and corruption, doing things the way they bring things together, like just people to do things the way they want. It's not only Nigeria. I mean, it's not only custom. It's happened, but now the country want to rebuild something, restructuring once upon fashion restructuring that to change things to make it we have been doing it roughly badly in bad way now to change we want to change you know and if you want to change we must not change one one side we have to change this side two side both side every side have to be changed we have to restructure every side okay so like the custom this if i want to be telling story of custom <laughs> of here when I was even in Canada. There was until I get, he collected the paper, those, um, when I was here in Canada. Of, of recent, you can see one of my videos. I was shouting, hey, someone, oh, kiriko, kiriko, oh, controller general, oh. I was shouting. Nobody was talking then. And that's when in Nigeria, when Nigeria want to be start shouting, I may be quiet because when I was shouting there, not many people talk. They see us like noise maker because ó kàn wá ń gbà yẹn ìgbà tí mi dẹ̀ lọ́jà tí mo fẹ́ clear báyìí sí when people are shouting i will be looking at them also because i even saw in the news the president candidate Obi also said in the talking about the people we are talking thirty blog by but nobody rescue her because he's favoring them that time when and you understand me but now when he's not favoring everybody it's not that they are doing it personally because they want to reschedule they want to reschedule they want to restructure right? So the things that is happening now, they said though, either they go to where they want to sọ want to. tán another one is this they normally pack container of the I mean when they container the, so another people also go there they break the container <laughs> they break the container they open the container they will steal a lot of things also those people àwọn yẹn náà tún wà available you can see Nigeria government like all those rides, don sọ pé wọ́n gbà lọ́nà Cameroon and other places yẹn some people will go there now they be um, I mean offloading it they will go with another trailer and taking it those who have collected it they will be leaving that is forty-five uh, tons o forty-five trailers already bóyá wọ́n ti fẹ́ jí thirty trailer tó ń bẹ̀ This another one. Custom also involved and also some civilian that are not custom. This is what they say they're doing. The Nigeria custom can also do what? They, they can they can generate money. They are making the money personal. So kẹ má gbàgbé bẹ̀yẹn náà Nigeria government. Ṣé yẹn ti tilẹ̀ máa bẹ̀ sáwọn custom sí? Àbáwọn tó ti lọ àtàwọn tó tún wà bẹ́ẹ̀ níwọ̀n àwọn tó wà bẹ́ẹ̀ sí ò tí ì rí nǹkan kan. Àwọn tó ti lọ nẹ̀ láti bíi how many years bíi twenty years ago or twenty five years ago wọ́n ròyìn they wasting before I know some lady that normally look for custom to marry. Hello? Yes, Sarah? What happened? Okay. Well, you're on break. You know, are you not going there? Your friend said you are going out. So she called you, said you are you going because because the bus is coming quickly now. She sent message here and she now called and I pick it up. Who, is it not that your friend I used to peer that peers her nose that put ring that I drop in her house the other day? Your Òun ni ìṣèbí èyí tó peer sí mú yẹn how many friends do you have toluwa ni mi jésù tó fún me? you know you're a child of God and I told you that all these people they are sending them around you also to to set you you know I told you that that when you are in school before you come back from school whatever happened, even the other day when you do the I fix the dreadlock for you that I did myself and your friend was carrying the same one and they, her own they did it from the beginning because she went to the salon and they they say it here, yẹ pé irun tí wọ́n ṣe kò ní ìlà láàrin irun tó rẹ̀ tiẹ̀ ṣe ní ìlà láàrin orí Facebook mo ti rí kó tó dé mo sọ fún ẹ and I saw the video today on your phone you said nothing and I saw that your friend papa when she was talking about your mother is insulting me did you hear that when you are taking picture Well, maybe you don't take note of this, but I taught you and I teach you as a good child that you should listen to every voice that come around you. Don't wave things. Be careful. I saw your phone now. There's nothing implicating the boss where you are taking picture with her and she was abused me systematically is that not your friend I was looking for bus that day and I want her to I want to drop her maybe purposely and deliberately some people now they know that I'm on the live chat they say she should call me and tell me that you want to go to the the bus maybe you are waiting for bus that you are going to convert to and I know you will never go with her maybe they are purposely and deliberately telling you on break time that you should call me because the people who are actually using her against you I told you that you should be careful. Don't have friends. You have few minutes, few months to live in that school. I said you should be careful. Yeah, she called you, you. You saw her today in school, but she called the phone that I should tell you if I could get all of you. I should tell you that she's waiting at the bus stop so that you you going to call Virtue and um and um she said that she's that I mean and I asked her do you normally go out with her she said uh, maybe she just she just wants you to feel lonely at school do you do you go to school with twins are you going to school to to to hold a party or me to to to to have crowd abi friend are you not going there to to to to study. I know you have class. Okay, no problem no problem we discuss that when you come back but that's what she said. Mm-hmm. class two, wọ́n advanced ni ordinary làwọn ṣe if they like to read she said ja you know anyway sha we are not going to forget what we are saying mm-hmm. so eh, custom Nigeria custom please Nigeria I mean Nigeria government They said Nigeria custom also and what they have gotten, a lot of it can also pay part of the debt and solve the problem Nigeria is going through. Because I want to tell you this story. On this Facebook that about three, four years ago, some people sent me car. There's one particular woman in London, she sent me one Toyota Highlander. She sent money to me from London to get that Highlander. I think it's 2017 then, the car. So, and with other cars, you know, and other people who send me like that during the, when the road was still not moving. Maybe during, I think it's, is it 2021 or 2021 or so. So, you know, there was no movement. And I sent this, somebody now gave me a number of a customer, an agent that married to a custom officer. And this person is big. She's very, very big in this in Nigeria. She a lot of celebrity also they run after her. She's very rich. She's a woman close to big people also in Nigeria. She collected my share, I should say my paper. I don't want to mention her name so that people they will not start waging war against you because all these people that committing crime doing bad things they have connection and they have people they can call to connect with big people here also to be tormenting our life and those big people they won't know that they are criminal that they are citizen what they are doing to Nigeria system they cannot accept it they cannot allow it in this Canada I tell you but they won't be they will believe that okay This lady talking, she's nobody, she's just being rude to them. But those people, they can't to be somebody. They are criminals, some of them. But they still support them because they don't know the story. The real story is not being glad to people. So the, I sent him uh, my paper. The person said, no problem, because I was, I believe that she's, she's a big person. Nothing can be, no, I'm not, I'm not going to have problem just the way I do with this person, this, the, you know, I believe that I'm going to have, I'm going to be secure. I'm not going to have demurrage. I'm not going to have to shortage because she's married to a custom officer and also she's an agent, a clearing and forwarding agent. And I gave her this. She hold my paper and I was calling her, how much will I pay? And she collect it already. Do you know person who have your paper is like having your ID? the consignment the name and the number of those those consignment that containers and I was busy calling eventually I called and she will after maybe a week or two she will now call me you pick my call and already the time is going because you have to there's time you have to pay there's duty you have, there's something you have to do for you not to get into the marriage she didn't you know eventually Like after some, she, she didn't pick again. I had to call quick, quickly people. I pay a lot of them already on that car because she collected my paper and she kept it and she didn't give me no. She didn't give me yes. And she was even telling me, yeah, I can even help you in Nigeria if anybody try to mess up with you. I was there. She asked me, who gave you your my number? I mentioned the Oba Ilumi ìyàwó wọn one of the olórí ló gé fún mi nọ́mbà yẹn that is enough a king of my uh, my place you understand I paid and I have a lot of shortage the money I supposed to have at that moment is even because I shouted and later people started telling story but when you tell the story I have not tell the story up till now when they said what they used to do including that woman also They said they will purposely and deliberately hold your consignment, hold your I mean, your container, and they have also, I mean, custom officer also. They will hold it, and after of that, they will see it when they demorate, you could not pay. They collect people's things, and they will start selling it cheap for people. They will make hell of money, and that is the money they are even spending. They dash part of it out, and this one what Nigeria, the custom, oh, the police. So oh, before you know, okay, you need so ẹ̀yin tí ò bá bá ẹ̀ á má bínú a kàn fẹ́ restructure nàìjíríà náà ni ẹ rí pé ayé tèmi gan wà restructure ẹ rí pé etí gan omi omi kí lorúkọ ẹ omi ewé àtàwọn kan là ń mú là ń mú ẹ tán sá restructure ni o aládẹ ti gba kádàrá wa bó tẹ̀ yẹ pé àwọn èèyàn jà wá lólè mo dẹ̀ ti sọ́ṣẹ́ tí bàbá ọmọ tèmi ń ṣe accounting ló ń ṣe ní South Africa and go and ask ìgbà tó wà lórí oyè ńgbà yẹn was ìgbà tí àǹtí mo wà South Africa lẹ́yìn tí ta ló. Lo kí lorúkọ bàbá yìí o kì í ṣe yìí consumer this man tó nice báyìí kí lorúkọ man yẹn kí jésù consumer tó wá wọn ló wà lórí oyè and go and check it anybody tó bá ti wá sọ́dọ̀ mi nígbà yẹn tó bá lóun need assistance do you know what I do to them I give them money to start trading I give them money the money may not be hundred thousand may not be too much I give them money to start trading in South Africa when you start going to and grocery shop recharge card in South Africa is very over profitable and when you started going for those macro buying things the all the fourteen percent we will register you as a business owner then you start booking your accounts all those things you are buying you don't know you start booking you understand me and if you have hundred hundred hundred people in a month kan tó ń bá ń fún ẹ ní kódà two hundred dirham rand is money. That's what we do. I've said it to many people and everybody can confirm it. And nígbà táwọn èèyàn rí pé we are living good, we are hardworking, èmi a ni manager, hardworking, they started coming. I want ẹ̀dẹ̀gbẹ́ Nàìjíríà àti Yorùbá Nigeria at bá especially. Come wọn your Kàn bá yéèyàn jẹ́ wọn lọ́gàá. Tó bá ti sọ pé ó fẹ́ ṣàánú wọn báyìí, ìwọ tó bá ti ṣàánú wọn náà máa fẹ́ pa sáyé. Tó bá pa ẹ́ To tó bá rí bó ṣì ń mí, ó máa yìí mí, ó yìí ń gbé pa ẹ́ you understand me yeah. so mo ti parí story àti tó gba nọ́mbà mi jọ tó gba ní nineteen ninety eighty nine àbí ninety ninety or nineteen ninety eighty nine ṣé nineteen eighty nine ni àbí nineteen eighty àǹtí kan custom méjì mi bẹ́ àti Ọlá Arámidé Fáyẹmí Alámìdé Fáyẹmí ọmọ Èkìtì ni mebẹ́ yẹn ọmọ àjọwà ni àjọwà àkókò ní Ondo state and that time yẹn Ondo state ni àwọn Èkìtì ṣì wà wọn ò tí ì pín wọn sékìtì ẹ ti understand these two aunty mo ti sọ story wọn rí mi bá ní tí kan fẹ́ fojú mi rí gbogbo story tí mò ń sọ yìí kò sí tí mọ́mí mi ò mọ̀ ń bẹ̀ ọlọ́run gbọ́ mọ́mí mi that's one thing nígbà yẹn gbogbo story tí mo sọ kò sí kankan tí mo mímì ọmọ nbẹ because tó bá ń gbà tí wọ́n mú wọn mi ò mọ̀ wọ́n rí kán tó mú wọn o gbà tó ń mú wọn débẹ̀ yẹn náà tán ni wọ́n fẹ́ gbowó tán gba bribe tí wọ́n gba bribe lọ́wọ́ alájà kí lorúkọ àdìyá lorúkọ alájà yẹn àdìyá mi ń gbàgbé nǹkan ọwọ́ ẹ̀ náà ti ní wọ́n gbowó gbà tí wọ́n wá mú alájà àdìyá alájà àdìyá dẹ̀ sọ fún custom àtàwọn yòókù pé òun ti san bribe fún àwọn méjì yìí but bóyá àwọn tó sẹ̀ tí wọn náà àbí wọ́n ti mọ̀ pé ọlọ́run kọ́ máa mú wọn ọjọ́ yẹn wọ́n fi wọ́n sí duty wọ́n náà máa wà ní duty wọ́n ṣe ṣéǹjì duty mọ́ wọn lọ́wọ́ nìyẹn ṣé ti yẹn àti mebẹ́yì àti àti ọlámídé fáyemí wọ́n ṣe ṣéǹjì duty mọ́ wọn lọ́wọ́ nìyẹn bí àdìá ṣe rò pé òun máa bá wọn ní duty nìyẹn míwà wọ́n ti fàwọn ẹlòmíín sí duty àwọn méjèèjì ò sí duty ṣó ti yẹn bí ìyẹn ṣe wá sọ pé òun ti fún wọn lówó wọn ò torí òun ti sanwó wọn ò lè gbúdọ̀ mọ̀ wọ́n ṣe wá gbé wọn nìyẹn wọ́n ṣe mú wọn pẹ̀lú àdìyá nìyẹn iṣẹ́ ń tọ́mú wọn fún nìyẹn ṣó ti yẹ yín for you to know that custom have a lot also damage that they have done to Nigeria you understand me custom also have done a lot of damages to Nigeria ìyẹn bó ṣe jẹ́ Nigeria government now ẹ jẹ́ kí n sáré treat issue of àwọn tó wà ní surrounding ọmọ mi I won't put the face of the bo both of them on my phone but let me let me open the phone let me open the phone let me open the phone. I just want to mo ti open now. 嗯。 ọmọ tí mò ń sọ ọmọdé ọmọ tó wà lẹ́gbẹ̀ẹ́ ọmọ mi sì mi ò fẹ́ ṣe ojú ẹ̀ because she is not a minor any longer the girl is not a minor ọlọ́pàá gan ni bàbá ẹ̀ bó ṣe wà bó ṣe sọ fún mi níjẹ́ because èmi béèrè lọ́wọ́ ẹ̀ ìyá ẹ̀ náà ẹ̀ mọ̀ pé tó máa ti wá sí Canada everybody want to be care ni iṣẹ́ gbéyàgbéyà iṣẹ́ caregiver yẹn náà máa ṣe tó bá sọ pé gbéyàgbéyà ìtọ̀ ń sàn so tí ọmọ àtọmọ mi sọ pé ọ̀rẹ́ òun ni ọjọ́ kan ó wá ń sọ fún ọmọ mi kàn dénú ilé ọmọ mi wá ń jí tó wá ń sọ̀rọ̀ kan fún mi pé nǹkan kan ń fọ́nì sóhun I don't want to say this mo ní kí ló ń fọ́nì sí ó wá ní ọ̀rẹ́ òun kan sọ pé òun máa ń gbá màmá òun máa ń fún màmá òun ní ẹ̀ṣẹ̀ tó bá ń sọ̀rọ̀ tó bá complain pa òun ìyẹn mi pé nǹkan tó ń sọ pé kó ṣe ọmọ yẹn lè má máa ṣe ó dẹ̀ lè máa ṣe lé o but mi ìfẹ́ ṣò fèsì ẹ̀ ń sìn tẹ bá wo ọmọ mi láàrin wọn lóhun níbi tóhun àti ẹjọjọ tó sí ẹ máa rí pé ọmọ yẹn ó ti ń múra bíi àwọn ọmọ tó máa ń lọ sí club ó pẹ̀sì mú ẹ̀ báyìí ó pẹ̀sì bíi ó pẹ̀sì gbogbo owó ẹ̀ yìí lọ sí school ló máa kó òrùka sí we have those òrùka but i don't like such thing tẹ bá wo ọmọ mi ẹ. Eh? ìmúra ìwọ̀ntúnwọ̀nsí because i'm a child of God ọmọ yẹn sọ̀rọ̀ yẹn ọjọ́ tó wá sọ̀rọ̀ yẹn mo wá sọ fún ọmọ mi mo ní any of your friend tó bá ti sọ bẹ́ẹ̀ yẹn mo ní don't play with mo ní don't ever play with them again ó ti wá ṣe mistake sọ fún mi pé mo ní the same that's your friend now the one i took home ó wá sọ pé ẹ gbà tó tún wá yáwó wá ní because ó lè bí ní pé tí n bá rí òun papọ̀ pẹ̀lú ẹ̀ níjọ́ mi mo lè ní kó má bàa ṣeré àbí kí n má gbé àbí nǹkan kan bẹ́ẹ̀ yẹn ó kàn sọ ó kàn coded níbi ìbàyò sọ̀rọ̀ kan mi tó ti ń sọ̀rọ̀ mi tó ti jókòó lọ́jọ́ valentine yẹn they gave them grace to put on another clothes apart from their uniform you understand me nígbà tó bá lọ sí library wọ́n máa ní nígbà tó bá wà ń break a lọ sọ̀rọ̀ a lọ pray i mean a lọ kàwé nígbà tó bá wà ń break àbí kàn lọ sí ibi tó fún lọ fún lunch but it's in because èmi kàn ní ìgbà tó gbàgbé fóònù ẹ̀ mo kàn ní pé ah ó dẹ̀ gbàgbé ọmọdé dẹ̀ gbàgbé fóònù ẹ̀ I say I should get into the so ó ṣe recording ọmọ mi like this ọmọ mi náà wàá mú fóònù tiẹ̀ òun náà ṣe recording ṣe mo pé recording tọmọ mi máa wá sórí kinní ẹ̀ ni bó dẹ̀ ṣe máa sọ̀rọ̀ ó dẹ̀ ní pé ó dẹ̀ sọ̀rọ̀ ó dẹ̀ ní I do this like your mother ó ń bá ọmọ mi sọ̀rọ̀ bẹ́yìn èmi ló máa wí o Hello? Yeah? See me again? When? You want me to? Ṣé o fẹ́ kí n It take like how many hours? Tó máa fi parí. Tó máa fi parí. Kìdí yẹ. Hmm. Ìgbà wo ló máa bẹ̀rẹ̀ sẹ́ni táìmù yẹn sí mi? Mo lè wá gbé e. Okay, okay. No problem. Màá gbé e. Yeah. Thank you. Yeah. You see, for the past one week now, I'm be praying one prayer. Part of the prayer I'm praying. Anybody around my daughter that is giving information of my daughter, that is planning evil against my daughter, that is pretending to be a friend, oh Lord, expose them for me. Lord, anybody around me also pretending to be a friend that is enemy. Father, if I don't know them, because I don't allow many people right now and I'm not going to work, Father, Lord, let me hate them, create their hatred into my heart, Let me just dislike them. Father, if I'm loving them before, Father, remove their love from my heart. Father, help me. I pray many kind of prayer. You understand me? And my daughter was like playing with her, talking, and she mentioned my name. This friend. And let me now tell you. Let me tell you one secret things. Of recent, you, those of you on the social media that you believe that máa jẹ nǹkan kan sí parí ìyá yín ìgbà tó bá máa dé èmi lè kọ́kọ́ who love last love best èmi lè sunkún mi ní tíwájú yín kẹ́yìn máa rẹ́rìn nígbà tẹ́yìn bá máa sunkún mo lè má fi yín rẹ́rìn <laughs> mọ̀jọ́ ẹ̀ ní stop lórí ẹkùn yín àkọ́dá oró ni kò dàbí àdágbẹ̀yìn now I pray those prayer because I know everything You know, of recent I blocked that. Everything happen around my daughter at school. They will tell me on social media. Listen, we say it. Esabado, oh, everybody, oh, they will be saying it for me to know that every goddamn thing happening in my life, they know it. That's terrorism. That's terrorism because I never care about anybody. Did I, did anybody ever see me? Let me yọkini in Koloju. Did anybody ever see me? And those people who tag, who hack my phone, do you ever see me? asking for I want to know personal thing about somebody. I'm telling you about what I know. And if I want to know current things, I pray to God he will reveal it to me. Today, I don't know why my daughter forget the phone. And she, my daughter is kind of person that she doesn't care. Like, she doesn't, she's not an evil girl. She, she's a very good girl. But, now because I'm saying that, oh, a lot of my daughter is behaving good and somebody a girl in her school said she beat her mother up and my mother was like "Mummy, you can see one of my friend said this I said don't play with that friend but they come back and this the same friend she always be the one to come and ask my daughter how much is this your jewelry yes I know that the, she will come my I want it my daughter say oh we sell it my mommy sell I also sell it if you want she will just want to come and know the price because they sending her around my daughter to be disturbing she's a student she's a Nigerian girl the first they came to Canada to see for asylum o this one now when you are teaching these girls I never teach my daughter to go to go after people's life like that to disturb people's life or to be monitoring people me to be causing problem I never do that my daughter never turned any picture and sent to me and say mommy look at the picture of this person even when I'm talking on social media at the time my mommy my daughter told me Mummy, are you not tired? She never, she doesn't. It's a, just a blessing of God because I pray before getting her. I mean, before God gave it to me. Ọmọ mi ò ṣọmọ èṣù. I don't want to show the face of this girl. I will like show where the, the what she saying. You understand me? She pays her nose here. This girl, that the, the country of Nigeria is not good. Instead of them to get, in fact, the school also Anyway, now let me tell you. The same girl, one day we are going to miss, I mean, coming, coming from COVID too, because I always with my daughter. So coming, we find this girl with the, another boy. They are going to, they say they are going to work. And anytime my daughter also going to work, I take her if I'm not going to work. I I pick Most of the time, I pick my daughter to work and I take her back because I'm here in Canada because of my daughter. I'm not here because I want to flex. I'm not here because I just want to come and stay in Canada. I am here to protect her. I'm here to service and to work and to do right things, okay? She said she's working. She now said to my daughter, come and work in our place. I said, where do you work? He said, I work in that pizza pizza. when my daughter went there after some time at time my daughter will she's working there long time my daughter get into the place I my, when my daughter is coming out I ask her at that time I, I because I read her con she doesn't need to tell me something I will read you and I will tell you exactly what is in your mind she said mommy but don't worry about anything nothing happened to me whatever anybody feel I said I said what your, your friend here you but just your friend actually is the one that invited you here do you know what happened after some time my daughter worked for some days You know, they told my daughter that issue, that in that office, they don't need more people again. And that time, they said they don't need more people in that place, that pizza place. The same thing because they want us to suffer. And when they get to school, this girl, she plaits her hair, she's getting money, and she be telling my daughter, look at the money I've made, and we are not making money. Look at the money I've made. Do you understand me? They, as they out oppressing me on Facebook, they're doing the same thing to my daughter. All of you doing that, You agent of the darkness, the Almighty pay you back. Whatever you have done to my daughter, what you have done to me, may Almighty pay you back. You see, I didn't curse you. Almighty, if it's good, may Almighty pay you back. If it's bad, may Almighty pay you back. Anybody, Almighty God, please just pay them back. Except Abashi Nkoko. Anything you have done, if it's good, if it's bad, may Almighty pay you back. You understand? She's the one oh, told my daughter, come and work there. She's still working there and there they say they are make her a manager they make one like that all the people they are using against my daughter here also most of them they are Nigerians they are teaching them all this child and whatever they teach them now to go after people to do this to be a snitch to be bad person they're going to grow with it I don't know the people behind it to so God who made me but I noticed that whatever happened in school of my daughter and I don't know anything about them those people want to know everything about me I don't know and I don't care to know and I don't want to know your life I don't want to know if I want to know anything here I sit down my own jeje God will reveal something to me it's not everything that God reveal to me that I do test of people I just noticed that my daughter like a week ago I mean about early this month I call quickly. I say I want to change my daughter's school. Because of my daughter, I say I want to change. I was calling other states that I want to change. I said, my daughter have few months to live, to finish here. Can they put my daughter in the same class? So because I don't want, to, want her to waste another year. They say, why do you want to leave at this junction? The school asked me, why do you want to leave at this junction? But I can't explain it all to them. Because those girls around my daughter and all the people descending, to me they are dangerous and God is telling me they are the dangerous like today they are having party and my daughter say I, I don't want to go and they want to go I said is teacher going to be there his parents are available to allow to to pre to be present it's not because I want to hurt my daughter but to prevent her from evil because all these girls and these children they teach them to be partaker of one evil or the other I was telling my daughter I was till date I say I don't want but I don't want to be preventing you I don't want to be denying you from association with I mean associating with all your mates but we got to be careful because I said my daughter forgot at this now they want to cause actually cause confusion between me and my daughter did I apart out of the people the children nakedness and things they be sending out and even they been saying about children Did they see me partaker in it? Anybody? I am very, very still sure. You know what this girl want to do? She called me. She know. Of course, All the ti mommy, mi pé kọ́mọ mi sọ pé òun ò gbé my daughter borrow one, one of her friend's phone. I mean, one somebody phone to call. This girl that called me to inform me that she's going to cover to during the break time Definitely the people who are watching my platform, they have given out information. The girl should be, she's a student actually. The police always go after, not going after children also. They need to study that girl also for her to grow. They need to be starting to study her from now. Yes, to actually know the people who communicating with her. because I said that my daughter forget she purposely call me directly because my daughter they met at school I know they talk ah I forget my phone but now she please tell her that I'm going to the school already I mean going to Coventry already so that she not feel lonely. They've stayed with my daughter to the level that they you know they are cutting away people also from us as they are doing to me the same thing they are doing to my daughter The may Almighty God pay you back. All of you, if it is evil you are doing, may Almighty God, please help us to pay them back. Police of Canada also need, I don't want to put her face here because she can tell me later that she's minor. But she called purposely and deliberately that she want to go out of the school for break time, although they do go out. Maybe she wants to. But she want to inform me because they told her, they said to her, let her know. They, yes, for me to be, maybe I'm going to be crossed about my daughter you understand me gbogbo nǹkan tẹ́ bá fẹ́ kó ṣẹlẹ̀ sí mi ọmọ yín ló máa ṣẹlẹ̀ sí this girl will be coming out the time they stop my daughter as they stop me from work they stop my daughter also from work but did I tell you did I complain here I say Desera don't worry I'm here They want just want to frustrate our life, but the Lord will surprise them and he will put all of them to shame. Except my ṣe bẹ́ẹ̀ fún ọmọ ọlọ́mọ. Mi ò ṣe The lady, after stopping my daughter from the work, from where they are working, she's the one that invited my daughter to work at that place. And she'll be telling me how she'll be telling my daughter how much she make in the school. My daughter will come at times, she'll be thinking, I will notice that she maybe she's not feeling good. They, you know, they start to come around my daughter and start pressing her, start tormenting her. At times when they said they should wear clothes, I just allow her to dress like you have it. You understand me? But some people, the girl are not doing it deliberately. They are sending them. There's one that they sent before. That one has moved from here to another to another providence. And that person that time, I always see her. I mean, see that man under Esabod that time. It's not Esabod that's so powerful like that. Although, thank God for my life. The people who support Esabod, Iya Eyabado, that is a supporter of Esabod, she's now in Nigeria. And I was told that she borrowed 200,000 here. And those, that time she said she have a lot of migration also and a lot of people that they corrupt that they work with to do many bad things. She said it. They said it. She's right now in Nigeria. Although she has children here. Although maybe maybe, maybe the same thing they want to plan for me. If I go to Nigeria, I will go and come back. So far, my daughter is here. I'll go and come back because I'm not going to steal here, and I'm not ready to steal anybody's things, and I'm not. You understand me? so whatever you plan, though, it will not come to pass. Tó bá fẹ́ ká yọ ọmọ mi kí n má jèrè ọmọ ìwọ tó bá fẹ́ kí n ṣiṣẹ́ kí n má jèrè ìwọ ló ní jèrè láyè oníkálukú ló ní bó ṣe train ọmọ títí ẹ̀ oníkálukú ló bẹ̀rẹ̀ ní nǹkan tó fẹ́ fún ọmọ títí ẹ̀ go and check it from the beginning again okay so ìyẹn bó ṣe jẹ́ i'll be going for now all right so the custom is about today message custom Nigeria should see to them also the paper should be audited in a lot of places you can get money you can recover money back maybe the EFCC are the one also going to do it because all these places tẹ́tí lè rí owó tó fi lè rẹ́pù ará ìlú àti àwọn oúnjẹ tó ń gbà tó individuals yẹn tó ń kó fáwọn tó fi ń ṣe oore fún ará ilé wọn àtàrà wọn yẹn it can be help it can be be useful i mean it can be useful to the system of Nigeria for the government also if government holds those things and they are giving it themselves to the citizens, kì í ṣe kó máa tún kó fáwọn kankan tó máa tún ẹ̀bẹ̀ sọ because ìwà ọ̀bàjẹ́ ti pọ̀ jù ní orílẹ̀-èdè wa torí ẹ̀ tó bá ti sọ̀rọ̀ báyìí wọ́n ti believe pé wọn ò lè káṣe mi báyìí ṣe ọmọ ni wọ́n fẹ́ gbà wọlé kó lè ṣẹlẹ̀ ò ń gbọ́ kò lè ṣẹlẹ̀ ìyẹn bó ṣe jẹ́ o so for now I'll be going and I will come again mo ti sọ̀rọ̀ àǹtí Tóyìn Adégbọlá ṣé rí pé mi ò rú tí but àwọn story tí ẹ bá sọ tí ẹ bá ní nǹkan kan tẹ fẹ́ sọ fúnra yín ẹ lè sọ ẹ jọ torí pé ẹni tó bá ti bímọ sílẹ̀ kò kí ń dúró ó ti yẹ yín mẹ́yìn ẹni tó bá ti bímọ sílẹ̀ kò kí ń dúró ó ti yé so Lizzy Anjorin àwọn ìwà àbàjẹ́ tó ń wù tá a bá ti sọ síta náà táwọn èèyàn bá níwọ̀n ṣe kankan sí but ìkọ́ máa ti sọ síta náà ni ẹni tó bá níwọ̀n ní sọ sí tó bá níwọ̀n ní ṣe nǹkan kan sí kò sí problem but a ti sọ a ti wé eléyìí náà ọrùn wá sí ìmọ̀ tó pọ́lọ̀ ní ká wí ni ó ti yé ìyẹn bó ṣe jẹ́ o ẹ ṣe gan-an mo ń lọ báyìí màá tún padà wá so Nigeria custom Nigeria government, see to them also. You can recover and get a lot. Àwọn nǹkan tó ń sọ nìyẹn ọ̀rẹ́ mọ̀ pé nǹkan tí bísí dẹ̀ níyẹn náà kò ń ṣe nǹkan tó kọjá rádaràda kò pọ̀jù. Ó nílé kan, ó dẹ̀ ní plaza àbí shopping mall. Ó dẹ̀ ń ra ọjà lọ́dọ̀ àwọn custom ń sìn. Àwọn nǹkan tó bá àwọn ṣẹ́mọ̀ nǹkan tó fọ́nì lọ́rọ̀ àwọn custom yẹn ni pé ìjọ́rìtì àwọn ẹrù ẹlẹ́rù wọ́n ń gbẹrù instead of wọn ò ṣe nǹkan right o àwọn ọkọ yẹn kì í ṣe gbogbo wọn o they are not doing things right they purposely àwọn ẹrù míì kò yẹ kán gbà wọn á gbà nítorí pé wọn máa fẹ́ benefit nínú ẹ̀ ẹrù míì àwọn ẹrù àwọn tó yẹ kán gbà gan wọn ò ní gbà àwọn ẹrù tí òòrè àwọn èèyàn tí òòrè kan gbà ni wọ́n ń gbà náà dá lórí wọ́n dẹ̀ fi mẹ́ẹ̀fẹ́ so wọ́n fi hàn rich pocket ara wọn àtàwọn girlfriend wọn. irú bàbá tí ó pè wọlé sórí iṣẹ́ àti Lizzy yẹn nǹkan kan ló máa jẹ́ fún Lizzy ó ti yé bẹ́ẹ̀ but kì í tó jẹ́ fún kò jẹ́ nǹkan fáwọn but kí orílẹ̀-èdè nàìjíríà náà kó ní kéèyàn lè ní right kéèyàn dẹ̀ tún lè sọ̀rọ̀ kéèyàn dẹ̀ lè ṣe nǹkan tó right káwọn èèyàn máa máa believe pé torí pé ò lè ṣe crime ṣe ló gọ̀ ṣe lórí ẹ̀ ò pé bó ṣe ń ṣe nǹkan right yẹn ṣe ní dídì rẹ̀ ló jẹ́ ìyẹn ní nǹkan táwa kàn sọ ìyẹn bó ṣe jẹ́ custom ló based on today alright a dẹ̀ fi àwọn lisi àtàwọn others náà tá a dárúkọ a fi ṣe sample nípa àwọn custom torí wọ́n ní custom wà náà àwọn tó ń ta àwọn contraband àwọn contraband yẹn lè má jẹ́ aṣọ nìkan kó rà kó lọ tuta tó bá dẹ̀ tuta tán kó fi ra nǹkan tó fẹ́ máa fi ṣe kó dẹ̀ máa fi camouflage á dẹ̀ máa live flamboyant life ẹ̀ àti nípa èèyàn tí ó pariwo lábẹ́ ṣáàtì ẹ̀ tó ké gbà ẹ̀ nǹkan méjì tẹ́mi kàn sọ nìyẹn ti robbery tó lóun ṣe ń gbà tí wọ́n ló ṣe tí àwọn àǹtí adégbọlá yẹn náà àtàwọn gbogbo àwọn èèyàn tó dẹ̀ confam yẹn ìyẹn ó lè ti lọ kó jẹ́ pé wọ́n lè ti pardon nítorí ó ti ṣàlàyé ṣùgbọ́n èyí tó bá tún bẹ̀rẹ̀ sí í ṣe fresh fresh ó náà la pèjọba lé lórí ṣó ti yé yín mẹ́rin ìyẹn bó ṣe jẹ́ o but yà àpúrọ́ anybody. wọ́n lè ní wọ́n blackmail òun níbi kan èmi ò blackmail ẹ̀ ṣe nǹkan tó right kó ba lè get good answer nàìjíríà o bó tẹ̀ pé àwa been pay for it but we are working for Nigeria to just get better ni so that àwa náà á lè wá lé á lè àwọn èèyàn tó wà lé náà á lè wà wọ́n lè wà safe tó bá ń ṣe nǹkan wà á lè kíkọ̀ ṣe pé àwọn èèyàn kàn dédé máa cut ẹ short tí ìdẹ̀ ṣe pé tó máa lọ yáwó ní báǹkì tí wọ́n fi ṣòwò tí àwọn alágbèédá custom tó ń gbé dá tó ń lọ gbé fún girlfriend wọn àbí àwọn ìyàwó wọn àbí tó ń lọ gbé fáwọn èèyàn wọn tó ń make àwọn kan rich tó ń make àwọn èèyàn kan cry tó ń sọ àwọn kan sí depression simply because wọ́n mọ̀ wọ́n rí àwọn lágbára kò ní lè dá o ìyẹn là ń sọ o àwọn aráàlú náà la ṣe ń speak fún báyìí o ètí gbọ́ ètí mo wí lónìí ọlọ́run ẹlẹ́dàá mi má jò jẹ́ àsọmọ́ o ṣàánú fún mi o gbogbo àwọn ọ̀tá mi bá mi dójú tì wọ́n o àwọn tó dẹ ọ̀tá ti ọmọ mi gbogbo ọ̀tá tó dẹ tó ń dẹ ti ọmọ mi yẹn náà ọwọ́ lísì wà ń bẹ o lọ́wọ́lọ́wọ́ báyìí ọwọ́ lísì wà ń bẹ gbogbo ọ̀tá ẹni tó dẹ àwọn ìkà ti ọmọ mi ìwọ wá mẹ́ni tó ti lísì ṣiṣẹ́ fún tó dẹ ìkà tì mí lágbára ọlọ́run àṣírí ẹ̀ ò lébù ẹni tó bẹ ìkà lọ́wọ́ ẹ̀ tí ọmọ mi àṣírí ẹ̀ ò ní bò láyé ó ti wà lókè ibi tó bá wà láyé ọlọ́run mi á bá mi já ẹ bọ́ àdàbí tó pé ní tó ń ṣe fún adébùkọ́lá ní tó dára ni wọ́n gba owó màmá adébùkọ́lá wọ́n gba owó bàbá adébùkọ́lá wọ́n tún pa bàbá adébùkọ́lá wọ́n fìyà jẹ adébùkọ́lá wọ́n deny ọmọ náà from many things ẹ tún wá gbógun ti ọmọ náà ẹlẹ́ẹ̀ni jẹ́ kó fọkànbalẹ̀ kó tún kàwé kó lè jẹyàn ọlọ́run á bá sun gbogbo náà ṣe fún mi láyé ọlọ́run bá mi lò ó fún yín á mi ṣerú ẹ̀ fún yín lọ́nà méje méje á ṣe bọ́n ṣe ṣe fọ́mọ mi á bá mi ṣe bẹ́ẹ̀ fún ọmọ yín gbogbo ẹni tẹ́ sọpọ́tì kà láti dojú ìjà kọ ọmọ mi adébùkọ́lá ọlọ́run bá mi dojú ìjà kọ ọmọ yín náà á bẹ ogun tó lágbára jù yín lọ jù yín lọ àwọn ogun tẹ́ rí àtẹ̀sí ẹ̀yà pẹ̀ wọ́n tì mí láti ṣe ayé yín mọ́ṣẹ́ bẹ́ẹ̀ ṣe fẹ́ káyé mi rí àwa rí bẹ́ẹ̀ fún yín bẹ́ẹ̀ ṣe fẹ́ káyé ọmọ mi rí àwa rí bẹ́ẹ̀ fún àwọn ọmọ yín o bó ṣe máa jẹ́ nìyẹn o kò sí ní padà yéṣu olúwa wa àmín any wonderful day o bye for now custom ló bẹ̀ sàn. jẹ́ ẹ kọ́gbọ́n àbẹ́ kò